ah no no no no no no no no no no no ah mo rí ẹ bíi two years ago ìgbà tí mo ń lọ London. ah no no no ah that's good. mo appreciate yẹn yeah. no memory yẹn wà bẹ́ẹ̀ gan. ṣé o wà okay. ọlá dúpẹ́. no no no o wà okay. ohun tí mo rí two years ago kọ́ ni mò ń wò yìí o wà okay now kí ló wá ṣe mí báyìí wá bá ọ̀bọ kan ń bì mi ò dẹ̀ bá mẹ́ wọ́n sọ pé ó fẹ́ gbé kinní kan fún mi kí n lè máa supply wọn ní ibí so mi ò bá lọ́fíìsì. ọ̀la kàn gbé nǹkan fún wọn kó máa supply wọn níbí ìwọ tí mo mọ̀. Ah, ọ̀la aláti sọ̀rọ̀ wà wọ̀ no let's talk díàlù màmú jẹ́ ká sọ̀rọ̀ ọ̀la. Ah, ó lágbára ó it's okay it's okay ah no no no. ti worst fún mi gan wọn kàn rọgbọ rárá o kò rọgbọ rárá ni o mo ṣàdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé despite the fact pé gbogbo nǹkan tí mo go through tí mi ò tiẹ̀ lè explain báyìí báyìí báyìí báyìí rárá ń sìn I try láti survive ayé wa díẹ̀díẹ̀ náà irú àwọn mọ́tò tó wà ń ta ẹ̀ ń sìn ilé ilé tí mò ń gbé gbogbo àwọn nǹkan tó ń tí wọ́n rí lára wa náà nìyẹn tó yìn bíi pé àìwà òkè àmọ́ gẹ́gẹ́ bí ọlá tí o mọ̀ tèmi fúnra mi mọ́ra mi a lot of things ló ṣẹlẹ̀ náà tí irú tí irú nǹkan yẹn fi wáyé bọ̀ mi ò rẹ́dí àti explain yẹn báyìí torí màá kàn máa take time ẹ̀ ni mo ṣe ń tẹ̀ láti dìde díẹ̀ díẹ̀ padà ni nǹkan rọ́gbó rárá o rárá rárá ni. ọlá bó ṣe ń wò mí ọmọ yorùbá ni mí ọmọ àgbà ni mí tí mo dẹ̀ mójú tí mo mọ́ra sórí bí mo ṣe kí ẹ ń bẹ̀ yẹn tó yọ̀ mọ́ mi ah, mo ti mọ̀ pé nǹkan ò rọ́gbọ́ọ́ ọlá tí mo mọ̀ kọ́ yìí ṣùwà yẹ ẹ sẹ̀ ṣùwà rí gbogbo ẹjọ́ tó fẹ́ máa rò má rò fún mi o o ò need àti irú ẹjọ́ kankan ibi tó sọ̀rọ̀ dé kò yé mi kọjá bẹ́ẹ̀ fọkànbalẹ̀ fún mi ní oṣù díẹ̀ màá ràn ẹ́ lọ́wọ́ màá ràn ẹ́ lọ́wọ́ débi táyà ẹ̀ máa já sórí téèyàn kan bá ṣubú èèyàn kan ló máa gbéyàn dìde tó yẹ ẹ́ sìn fọkànbalẹ̀ kó dẹ̀ má ronú bó ṣe pàdé mi ìdí tó fi rí mi ó nídìí ṣòye ń sìn n fọwọ́ fẹ́ ṣe kankan fún ẹ̀sìn kó tó di pa bẹ̀rẹ̀ fàájì wa ṣòye mo máa ń wà ń bì èmi máa ń wá ṣe fàájì ń bì ni kò sí nǹkan kan tí mò ń ṣe tó lè ní tí mo fẹ́ ṣe fún ẹ̀ o ò tọrọ o ó wù mí látọ̀kan ní mi ìjẹ́ ní fẹ́ kó rorò kúrò. dáa dáa ẹ ń sìn. mo ṣe gan-an mákànjú mo really appreciate ẹ mo ṣe gan-an. kí ló wá fẹ́ mu. mi ò mú ẹni tí mo. ayọ̀rọ̀ má bàa jẹ́. kí ló ṣe náà ẹ ká ṣe fàájì. má ah, ah, ah, kí ló ṣe. ó kọ wá ọkọ̀ ọkọ̀ tẹ́lẹ̀ mú o. kótókótó làjà ńlá mi ọmọ aráyé dídúró dàtọ́mọ ẹgbẹ́ kí n máa ń ṣe lé ọmọ. wúrúwúrú yẹ ebulu ni kí ló ṣe. ìyá máa bínú máa bínú máa bínú wọn ò ní láti hàn mọ́ ẹ o o lè bí ìyàwó ẹ tó wà níbà látàrọ tó àti dé ibà àfọwọ́kàn àbí mo fọwọ́kàn ẹ. ọmọ ẹ tí o kọ òun là ń dásẹ̀ rí àfún lọ́wọ́ actually èmi gangan ló yẹ kó bá lórí ẹ̀ wà ní àdúrà lọ́wọ́ ìwé fẹ́ tàpá sófin ọlọ́ ìwé nìkan náà mo nìkan dásẹ̀ rí àfún àìkọ ẹ̀yin méjèèjì àbí àìgbẹ̀kọ̀ òun fúnra rẹ̀ òun ló fi àjẹ lọ́wọ́ yìí. a kì í wí fún ní gẹ́gẹ́ hàn a kì kí ni mo dẹ̀ ó sì big daddy ẹni ó dàbí kan ṣe gbígbẹ́ bíbí jáde ṣé yàmà yàmà ni ẹ nà ẹ ọmọ kúrò lórí fóònù fún mi jàre kápébù kápébù kápébù. hello mo rí ajá mi ah, ah, kọjá síwájú jà ó dà kó rí ẹja àdúrà tó ń bẹ ni orí ẹyin ṣá kọ́ síwájú jọ òtútù òbí tiẹ̀ ó dàbí kan ṣe àbí ẹ̀ ẹ̀ lápá lọ́jọ́ kan ìrẹ́jà rí ẹ̀ máa jẹ́ àbí àwọn ọjọ́ ọ̀la orílẹ̀-èdè yìí nìyí náà this is tomorrow's future ọ̀gbẹ́ni wà á tẹ̀kẹ̀ ìzù pẹ̀lẹ́jà rẹ̀ màìdá ìbòdó lọ. mo lọ lè ní mo lè sọpọ rí mi dárò. jẹun ẹ jẹun ọrùn ọmọ wù ú torí kò tó ti wọmọ lọmọ ọmọ tó dáa báyìí tó lọ. òun ní ẹja àbíṣẹ́ sórí ẹ yìí ni ikọ́ sí yé ni lulu fẹ́ sọ mọ́nà mọ́nà ṣe fún mi sáré ẹ̀sùn òkú òkú ẹ̀sùn oníṣàá. lọ yé yé eré pọ̀ lọ eré pọ̀ lọ eré pọ̀ lọ. abẹ́bù èyí tá ìfọ́ mẹ́rin. four twenty five a.m. four twenty five nine let's go. Ele pọ̀ lọ, ele pọ̀ lọ, ele pọ̀ lọ, ẹ ẹ lọ, ẹ bá pa mi, ẹ bá pa mi, yẹ yẹ ṣáṣáájú bẹ́ẹ̀ lọ ò lè gbọ́njọ́ lọ́rùn bọ́lẹ̀ Doctor, ah. ẹ má kí téèyàn bá ti mọ̀ fún òun ní problem lágọ̀ọ́ ara òun nìṣòro wà but as long as tó bá ti mọ̀ tó bá ti wá hospital solution ti wà nìyẹn ṣe so ẹ fi ọkàn balẹ̀. ẹ̀rù ń bà mí ni dókítà ẹ máa kẹrù báyìí kò sí nǹkan kan máa prescribe àwọn drugs kan fún yín kẹ máa lò for now yes come in. Thank you a um, ní láti attend sí um, patient one ward former. ma. o ṣáà pé meet you now. okay it's very urgent ma'am. give me some minutes. okay. so. lady to give up o lè park ẹ. kí ni títì ẹ kí ló kọ ẹ pẹ̀lú mi mo bá ṣe wù mí ni mo ṣe lé ní. ọmọ tó sọ ṣáà sọ fún mi pé kí ló kàn lórí ọ̀rọ̀ ọmọ mi àní pé kò jókòó. mo ní kó fi mí sílẹ̀ fi mí sílẹ̀. excuse me hospital làwọn mi lè fẹ́ disrespect ẹ anyway tí bá ṣe perform let me just let me be excuse me ọmọ mi dà. ẹ wò madam ẹ má ní láti ní sùúrù ṣẹgbọ́n. ṣé ò ya wèrè ṣé orí ẹ pé ṣá lórí ọ̀rọ̀ ọmọ oníkìkà tó ń bímọ níṣà ẹ̀yin nọ́ọ̀sì títí ara òkè ká lórí ọ̀rọ̀ ọmọ báyìí are you guys crazy. wọ́n ní kí wọ́n sọ pé kí n ṣe kàyé sí i ọmọ ni wọ́n sáré yìí ọmọ mi dà. ah god wọ́n dà kí kẹ́kẹ́ kí fóònù lórí nílẹ̀ ọmọ mi dà. doctor okay okay doctor please kí ló ṣẹlẹ̀ gangan kí ló ṣẹlẹ̀ please ẹ jẹ́ kí n rin lọ́fíìsì. mi gbọ́. ẹ jẹ́ rin lọ́fíìsì. lọ sí bo lọ sọ́fíìsì sí anything you have to say start speaking now ọmọ mi láti sọ̀rọ̀ nípa yìí kí ló fẹ́ sọ. okay madam may take it easy um, stress àti trauma ti ọmọ yẹn gbójú kẹ tó gbé débi ó pọ̀ and um, ó tún ní internal bleeding. listen listen listen gbogbo eléyìí tẹ̀ ń sọ yìí you understand kí lẹ̀ ń try láti sọ níbo lẹ̀ ń drive at kankan kí ló ń ṣẹlẹ̀ kankan simple òun tẹ́ fẹ́ lọ sọ fún mi lọ́fíìsì ẹ̀sán bí. owó owó oh, oh, oh, tẹ́ fẹ́ try láti sọ fún mi sì ni pé ọmọ mi ti kú àbí hmm, ah, ah, ah, eh? ọ̀la máa ma sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ọmọ ọmọ ṣe máa kú. jẹ́ kí n sọ̀rọ̀ bẹ́ẹ̀ jẹ́ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ eh? kí ló ṣe ọmọ mi ṣọ́mọ mi ti kú ni. something like that. Eh? Sorry. Stop like ini. Sorry. Stop like ini. Mo bọ́dà ṣẹ̀ sí. Wọ́n ti pa mí gbọ́. Wọ́n mi ti kú. Ọmọ mi ti kú. Wọ́n ti pa mí lọ́wọ́. Wọ́n ti pa mí lọ́wọ́. Ọmọ mi ti kú. Ọmọ mi dà. Ọmọ mi dà. Mo ti kú. Mo ti kú. Mo ti ṣẹ̀ sí o. Mo ti ṣẹ̀ sí. Mo dànù. Mo dànù. Mo ti fi dájọ́ mi. Mo fi dájọ́ mi. Mo ti fi dájọ́ mi ní ọgbà. Mi ò ní jẹ́ ká yé rí mi wá. Èdùmàrè dákun dábọ̀ jàre má fi mí lẹ́nìyàn lọ́wọ́. má fi mí lẹ́nìyàn lọ́wọ́. ẹ ló. ẹ sọ fún wọn sọ pé kán dúró sọ pé kán dúró dè mọ́ ṣẹ̀fẹ̀ kú òun oko ni ẹ tí wọn ti wá lè dúró ẹ tí wọn bá sọ pé àwọn ò lè sọ fún ọkọ kó kán padà wá ẹ kán padà wá ẹ ẹ da ẹ ǹlẹ́ ẹ pẹ̀lẹ́. ẹ pẹ̀lẹ́ sá o ẹ rọra sá. ẹ má sọ fún ọsẹ gbọ́ ẹ jẹ́ ká gbà pé bí Ọlọ́run ṣe kọ́ ni ẹ pẹ̀lẹ́. ẹ má lọ ẹ ní sùúrù ẹ ní sùúrù sùúrù bọ́dà ẹ tún fẹ́ fún wa lówó ni ah. ẹ má ṣe ìyọnu ẹ má tún fún wa lówó. gba hmm, gba kí n gbà. ẹ má o ẹ ṣe ẹ ṣe. ẹ pẹ̀lẹ́ ṣe gbọ́. thank you ẹ ṣe mo really appreciate yín ṣe ẹ pẹ̀lẹ́ sàn. arákùnrin wá wá ìwọ̀dà. bẹ́ẹ̀ ṣe wa mọ́tò wọlé tẹ́ ẹ já òkú sílẹ̀ tẹ́ ẹ gbé lọ báyìí tẹ́ ẹ fi ń gbẹ́lẹ̀ tẹ́ ẹ fi ń sin gbogbo ẹ̀ ni mo rí kò sí ìtọ́sẹ̀ yìí ń bẹ̀ àmọ́ ńgbà mo wá fi mú fílẹ̀ tí mo fi ń fílẹ̀ mo wá rí i pé kì í ṣe pé ọ̀fẹ́ ṣiṣẹ́ ẹbí kì í ṣe pé ẹ fẹ́ ṣiṣẹ́ ẹbí mo rí pọ́mọ rẹ ló kú àmọ́ ẹ mo rí pé ẹ kì í ṣọmọ ìlú yìí àmọ́ kí ni dé tí ò jẹ́ o sin síbi tẹ́ ẹ ti ń bọ̀ lọ́hùn tó fi jẹ́ pé àyìn lọ wá sin sí. ọmọ ìlú yìí ni mi bàbá mo gbọ́ ó ní bàbá mi. bàbá mo gbọ́. mi ò lè ṣe ọmọ mi sí ìgboro because kò sí cemetery tá a fẹ́ sí sí náà tí ò ṣe ibi tá a máa ń gbà lọ lójoojúmọ́ tí bá dẹ̀ ń lọ kọjá lára ẹ̀ lójoojúmọ́ ọkàn mi á máa á máa á máa fà sí òkú ẹ̀ mo yẹ ní kí wá sí sílùú wa ń bì. Ah, eh, eh, torí ẹ̀ lè fi aṣọ sí hàn irú ikú lọ́pọ̀ mọ́ òun. wọ́n bá lájọṣepọ̀ ni o wọ́n rèpù ọmọ mi pa ni ojú mi báyìí mo bá àwọn adigunjalè tí wọ́n ń bọ̀ mọ́ mi lájọṣepọ̀ wọ́n rèpù ẹ̀ títí ó fi kú ni a máa gbé ní hospital ọmọ mi ò sí láàyè mọ́. wọ́n fipá bá ọmọ rẹ lò pọ̀ wọ́n fipá bá lò ní wọ́n fipá bá lò kú ni. Ah! wọ́n fipá bá ọmọ rẹ lò pọ̀ tó fi ṣaláìsí lójú ẹ̀ báyìí. ọlọ́ọ̀ kò sí wàhálà mo ti fi wọ́n lẹ̀ fún kóòtù ọlọ́ọ̀ kóòtù ọlọ́ọ̀ mo fi fà wọ́n lé lọ́wọ́ ọlọ́ọ̀ àbámi dájọ́ fún. Ah! ọyọ̀ ń dá wọn pé kọ́ lọ́wọ́n dájọ́ wọn máa gbọ́ àṣìṣe tẹ́ ẹ máa ń ṣe rèé o kọ́ lọ́wọ́n dájọ́ wọn. kí mo fẹ́ ṣe. wò ó jẹ́ sọ fún ọmọ mi tó kéré jù náà lọ́mọ ọdún méje bẹ́ẹ̀ yẹn bá dánwó ẹ̀wò fún kan náà àwọn ọmọ mi mo ti ẹ̀ jẹ́rìí wọn ò lè dánwò bẹ́ẹ̀ bá dánwò bẹ́ẹ̀ bá dánwò wú ọ lọ kò sí ohun tọ̀hún ọmọ mi kan tó bá tì báyìí gbigbi báyìí ni kókó kọlà abówú ni. ẹ bàbá. Eh? mo ti sin ọmọ mi kò sí wàhálà ṣó ti yé yín lórí pé mo ń gbẹ̀sán àbí mo ń wádìí káàkiri ẹ mo ti yọ̀ǹda gbogbo orú nǹkan báyìí mi ò no no no. ẹsẹ̀ kọ́ ọ̀gbẹ̀sán kọ́ lélẹ́yìí tí ń bẹ́ńlẹ̀ yìí o àfi kọ́ ọ̀gbẹ̀sán o àfi kọ́ ọ̀gbẹ̀sán ah oní wọ́n fà wọn lé kóòtù ọlọ́run lọ́wọ́ sọlọ́run ní kóòtù ni àwa ni kóòtù ara wa fúnra wa la ìdájọ́ lọ́wọ́ ara wa ọ̀wá ni wọ́n fà wọn lé kóòtù ọlọ́run lọ́wọ́. pẹ̀lẹ́ filẹ̀ gbọ́ bádìí ẹ bá dà mí lóògùn ni wọ́n fọ lẹ́yìn ni. gbogbo lọ́dọ̀ tí. Ah, inú ìlú yìí náà ni ọmọ ìlú yìí mi. Ah! Ah! àwọn yẹn mà burú o kéèyàn fi tipátipá bá ọmọ lò kéèyàn fi tipátipá bá ọmọ lò ní sojú bàbá báyìí kọ́nà àwọn sì fi kú kí bàbá wa ní òun yọ̀ǹda ẹ̀ Ah! Ah! àwáwí ó ní kóòtù ọlọ́run sọlọ́run kan ọlọ́run ní kóòtù kan àbáwọ èèyàn náà ní kóòtù ara wa ẹnìkan bá mi dánrú ẹ̀ wò n ò ní fi mẹ́ẹ̀fọn fèrè. Ah. Uh, baby, how are you? Oh, oh bojú yìí ni. So, mọ̀ mí. <laughs> Báwo ni? Ẹjọ́ mẹ́ta sá. Ẹgbẹ̀rẹ̀ sá, ẹ Fine sir. Ẹ mo ti mọ̀ pé ń How come? ìgbà tẹ̀yìn àti manager jọ ń sọ̀rọ̀ gbogbo conversation yìí ni mo gbọ́. oh <laughs> actually mo pe manager yín ní ọ̀sán yìí pé eh, mo ń bọ̀ ń bí lé ni ó dẹ̀ kò sí problem. <laughs> ẹ sà ṣé normal room tẹ máa ń gbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ nàbí kí n bá yín wọlé tó. yeah yeah yeah um, tó bá jẹ́ normal room tí mò ń lò tẹ́lẹ̀ náà ló wà available then i'm cool with that. okay no problem baby this place is not bad. ah <laughs> i told you Sir. Oh, but we mo ṣe wà yìí mi ò kì í as big boy you. ò. Mm. Eh, sir, can kí mode of payment sir? She cash ni àbí emmanuel Um, uh, um, I will be fine with it. Um, okay. Let me see. Of course. Okay. baby. Ah, baby, má gbàgbọ́ pé mo ṣe fẹ́ lọ sí Abuja lọ́la o. Tètè jí or better release me. I don't want to stay long. Uh-uh. <laughs> Ṣé o fẹ́ máa my mi láàrin ẹ̀ lọ́pọ̀ <laughs> yẹn? yeah, you're welcome. dodge síbí kí ni room number ṣé ẹ lè sọ̀rọ̀ ni. any anybody lodge síbí báyìí any anybody lodge síbí. bọ̀rọ̀ wọn ni ewu ṣá kí ni ẹ̀rọ mi á ṣe bí bọ̀bọ̀ kan lodge síbí ojú ojú báyìí ó wà kókó sọ̀rọ̀ àwọn yahoo báyìí ẹ̀yẹ sọ kúkú lọ́ọ́ dìde mo ní rúùmù lọ́bẹ̀. ẹ má pa wá ẹ má pa wá ẹ má pa wá. ọ̀yà mú. ọmọ ìgbà ọmọ òjẹ́ tó ìlọ. kí ló ṣẹlẹ̀ báyìí kí báyìí kí ló ṣẹlẹ̀ báyìí kí báyìí kí ló ṣẹlẹ̀ ló dé tó fún mi ní olúfúnmi láyọ̀ ọgbà tó mọ̀ pé àwọn ẹni ibi máa padà gbá lọ́wọ́ mi kí tó fún mi lólúfúnmi láyọ̀ ọgbà tó mọ̀ pé mi ò ní jèrè ẹ̀ kalẹ́ ah! àbí mi ò tún gbọ́kàn tó sọ ṣé tí ń dùn mí ni mi ì gbọ́kàn tó sọ. kí tó sọ báyìí mo sọ fún ẹ náà mo sọ pé gba mọ́tò lọ́wọ́ mi nírè wá dé àbí mi ò sọ fún ẹ ṣé mo gbọ́ ọmọdé ni àná gba mọ́tò lọ́wọ́ mi bẹ́ẹ̀ mo lọ ọkọ̀ òun ọlá nínú ọlá ẹ̀ kó pa wá dànù ni torí ọmọ ayé òkùnrin máa ṣe lẹ́yìn fún wa ohun ọlọ́ọ̀ kan fi wá ṣẹ̀sìn kó pa wá dànù mi ò lè gba eléyìí mọ́ eléyìí ti pọ̀jù fún mi ẹbí mi ò gbé mọ́ kí ni mo ṣe kí ni abébí ṣe fún ẹwọ ọlọ́run ẹlẹ́sìn pọ̀jù fún wa ẹbí mi ò gbé mọ́ kí ni mo ṣe ẹlẹ́sìn pọ̀jù fún mi ẹbí mi ò gbé mọ́ ẹbí mi ò gbé mọ́ kí ni nílẹ̀ mi ṣe fún ẹwọ ọlọ́run kí ni a ṣe fún ẹ ẹlẹ́sìn <laughs> kí ló sọ ọ̀gbẹ́ni tó jókòó sílẹ̀ yìí. target. àdó níbo lẹ ti rí. target mo sọ fún wọn wípé ìgbà ta lọ sí first operation ta kúrò mbẹ ta lọ sí second operation náà fún wa ní information wípé bọ̀bọ̀ tó jókòó yìí gbogbo góòdù ọrùn owó ni ìgbà táwọn afi tó tẹ̀lé bá ṣe wọ ọbẹ̀ báyìí pé ká gba gbogbo góòdù òun la fi ráàdó yìí lọ́wọ́ ẹ̀ confam ẹ dẹ̀ sọ pé ọwọ́ bọ̀bọ̀ kékeré ilẹ̀ ti rí àdó yìí. afẹ́fẹ́ ò ní fẹ́ kó fẹ́ ẹran ìjì ò kó dóminú àgbọ́nù ẹ̀yìn olóko nìjímèrè ń ibi ò ní báyìí èdè ò ní dèyìn. ẹ̀fún ayé ò ní mú yín ẹ ò ní rìnrìn nù bẹ́ẹ̀ bá lọ ẹ̀ dé bẹ́ẹ̀ bá lọ ẹ̀ bọ̀ kó bọ̀ kó bọ̀ níta bọ̀yè. ìpele kan la parí yìí o ẹ wò mí ètùtù tún kù tá a ṣe lálẹ́ yìí o ẹ ò gbọ́dọ̀ sún o ẹ gbọ́ ẹ má sùn o ó léwu o. ǹjẹ́ àwa rí ẹni tí ó ní béèrè tó fẹ́ bi mí. bàbá mi ní béèrè tí mo fẹ́ bi yín. Ah, ìbéèrè mi ò dẹ̀ ju lórí àdó yìí lọ. mo notice nígbà tá a wọlé gbogbo àdó yìí mo rí pé gbogbo ara ẹ gbẹ fúrufúru tí ò sí kankan lára ẹ àwọn bẹ́ẹ̀ ṣe ń bá wa sọ̀rọ̀ lọ mo kàn déédéé rí eku rẹpẹtẹ lára ẹ tó bẹ̀rẹ̀ sí ní rìn pétépété dẹ̀ bẹ̀rẹ̀ sí ní kàn sílẹ̀ ó tún yá ó tún bẹ́ẹ̀ ó tún sí nǹkan lára ẹ̀ mọ́ ètùtù tẹ́ ẹ̀ ṣe fún wa lọ yìí nígbà tí màá tó fojú yìí ó tún ti bẹ̀rẹ̀ sí ní rìn bàbá mo fẹ́ mọ àdó yìí àti irú agbára tó jẹ́ bàbá ṣé a lè rírú bíbá yìí ni tó máa dàbí first fáwa náà ká tó máa wá sọ́dọ̀ yìí. ṣé ẹ ò lè rírú bíi kẹ́ ẹ ní lọ́dọ̀ ah ah ẹ gbà mí ṣé bí mo bá ṣe eléyìí fún yín bẹ́ẹ̀ bá fi ìbálòpọ̀ tẹ́ ẹ fi bàjẹ́ ṣé ṣé kí n kúkú yọwọ́ kí n yọwọ́ níbi tí mo bá dé yìí sọ̀rọ̀ ló sọ yìí àbọ̀ abáǹjẹ ah nureni ọkù làákàyè ọkù làákàyè ṣọ́ra dòtọ́ ń wò yìí bọ́ ọba ń gbọ́ ẹrù ọba ń gbọ́ ẹrù ẹrù ló ń wò ó hmm. agbára ńlá ló ń wò ó oríṣiríṣi nǹkan ní bẹ́ẹ̀nu rẹ̀ bó ti wà yìí àìdédé rí lọ́wọ́ èèyàn sórí ní gbogbo sáà tá a wà yìí bóyá la ilé rí èèyàn mẹ́wàá tí ò ní lọ́wọ́ kò tiẹ̀ lè pé mẹ́wàá ni pàápàá nù lùwà yìí hmm. kò lè pé mẹ́wàá ẹni tó bá ní àdó tó ń wò yìí lọ́wọ́ ẹni tó ti pẹ́ nú iṣẹ́ awo tó ti pẹ́ wọn èyí déédéé gbé léèyàn lọ́wọ́ ẹni wọn bá sì gbélé lọ tó ní lọ́wọ́ bó ti wà yìí irú wọn ò gbọ́dọ̀ ní bàbá àtìyá hmm. òun lọ gbọ́dọ̀ pápá àtìyá rẹ ni. Ah. ìyàdó iná. àdó ńlá lòun wò yìí ṣé orí bó ti wà yìí ẹni tó bá ní ó ti ní gbogbo nǹkan torí gbogbo ohun tó bá béèrè lọ́wọ́ àdó yìí ni ó mọ̀ ṣe fún bó bá béèrè owó lójú ẹsẹ̀ ni ó fún bó bá béèrè ilé lọ́gán ni ó rí torí gbogbo igi télégèdè bá fọwọ́ gbà báyìí dídùn ni ó dùn bẹ́ẹ̀ ni. bàbá ṣé nǹkan tí ẹ ń sọ ni wípé ẹnikẹ́ni tí àdó yìí bá wà lọ́wọ́ ẹ̀ tó bá kọlù wá ṣé pé a máa ṣubú. wọn ah, ò bá yín sọ bẹ́ẹ̀ o n ò sọ pé ẹ ṣubú n ò sọ bẹ́ẹ̀ àmọ́ ẹni tẹ́ ẹ bá rí ẹ̀yà àdó yìí lọ́rẹ̀ ẹ wò mí ẹ súnmọ́ ẹ palẹ̀ rẹ̀ mọ́ ẹ takán. bàbá ẹni ẹni tẹ́ bá rí irú àdó yìí lọ́wọ́ ẹ̀ ká ta oníkànnìkan tá a bá ta kan ìbò ká gbé lọ. ọ̀ka ẹ̀ bẹ́ẹ̀ bá ta kan tẹ́ ẹ palẹ̀ rẹ̀ mọ́ ẹ fa gbogbo orun tí bá ń bẹ lára gbogbo orun ara rẹ̀ ẹ fa bẹ́ẹ̀ bá fa wọ́n ti jíjó ẹ tètè jẹ́ mọ̀ ó ní ohun tí wọ́n fi kún fún yín ńgbà ẹ bá jó tán ẹ̀hẹ́n tí mo pè ló rẹ̀ tán ẹ wà tọ́lá bẹ́ẹ̀ bá ti tọ́lá ẹ tún dó òòṣà òòṣà ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmọ́ ẹ tún dó òòṣà kí mo wí ẹ tún dó òòṣà nù agbára tó kún agbára ó tún di ní ìlọ́po ìlọ́po ìlọ́po ìlọ́po. bàbá <laughs> ẹ pé bí mo ṣe ń wo àdún yẹn ó ṣe mí bíi pé kí n rí ẹni tó ní lọ́wọ́ nísìnyí kí n kàn ká kí n ká mọ́lẹ̀ kí n ká mọ́lẹ̀ kí n fa gbogbo irun orí àti ara ẹ̀. ọkà ẹ ọmọ ẹkùnrin ọmọ tájà nàkú bá bí ọkà ẹ ọkà ẹ. Hmm. omi ọ lè rí ọ lè rí <laughs> n bọ. <laughs> Eh, eh fẹ́ béèrè question kan. ẹni ẹnikẹ́ni tó bá ní àdó ìlówó àbí onílé dájúdájú ẹni náà ti padà láti yé bẹ́ẹ̀ ni ọ gbọ́dọ̀ pa. irú ìbéèrè wo lọ́bẹ̀rẹ̀ mi ṣé mo wí fún ọ pé mo pa bàbá àti ìyá tèmi ìyá àti bàbá tèmi ń bẹ ń bẹ ń bí tí wọ́n ń bẹ ohun tí èèyàn ṣe ṣàwọ̀ ló ọmọdé nù mo pàyà àti bàbá kí ló ti ronú irú rẹ̀. ẹ má bínú. Ah, but kò yẹ kò yẹ kẹ́ nà ah. kò yẹ kẹ́ nà. <laughs> target eléyìí láti jìyà ó ṣàgídí gan-an ó ṣàgídí seriously ele. ó ṣàgídí ni. bàjẹ́. bó yẹ kí ẹ mọ ipe ẹnikẹ́ni tá a bá fẹ́ ta a máa bọ̀ ni a máa bọ̀ kó yọ dáadáa kó lè wọ́n kó lè wúlò fún wa ẹ bá ṣe bẹ́ẹ̀ yẹn gbọ́bọ́ ojú mi gílé tó wà yìí ìrọ̀rùn ló bá dé o àti jẹ àti mú hmm? òun ní problem pẹ̀lú wa fọkànbalẹ̀ ìyá ò ní jẹ mọ́ ó dẹ̀ yẹ kó yẹ pé nǹkan kí nǹkan tí ẹyẹ bá jẹ òun lẹyẹ máa gbé fò kábíyèmí tọ́jú bọ̀bọ̀ yìí ẹsẹ̀ tó dáa tó dáa fún ó yẹ. yà dìde dìde. gbéra. nílẹ̀ ló kó ṣe sọ àgbégbàdúfẹ́ sí gbogbo àwọn. 왜 ọlọ́run wa á gbé yín ga lógo torí pé lọ́lọ́run wa a dúpẹ́ fún owó lórí àwọn ìránṣẹ́ yìí pé yín ti gba gbogbo ògo ẹ gbọ́ ọpẹ́ wa bàbá pè ń sọ̀kalẹ̀ ní wákàtí ọ̀wọ̀ olú ẹ wá sáàárín wa a dúpẹ́ pé ti gbọ́ jésù olúwa wa àmín àmín àmín praise the lord hallelujah a ò fi wọ̀n mi mi ò lè sọ ọ́ a ò fi rán mi mi ò lè sọ wípé olúwa wípé nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn wòlíì èké ni wọ́n wà ní ìgboro tí wọ́n máa sọ wípé olúwa wípé nígbà tí olúwa ò sọ. ohun gbogbo tóun kí ẹ lè máa là kọjá ẹ ní ìgbàgbọ́ nínú ọlọ́run ẹ di òpó jésù kristi mú òun ni aláṣepé ìgbàgbọ́ tí ẹ bá fi sùúrù tí ẹ fi ara balẹ̀ sí ọ̀dọ̀ ọlọ́run mo mọ̀ pé ohun gbogbo lọ́lọ́run máa ṣe àlàáfíà fún yín. wòlíì ọ̀tọ̀ ni nǹkan tá a gbọ́ ká tó débi ọ̀tọ̀ ni nǹkan tí à ń rí i èmi fúnra mi wá nígbàgbọ́ wípé gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń sọ pé gbogbo nǹkan ló ní ìgbà àti àkókò mo believe náà pé ó ní ìgbà tàkókò tí ọlọ́run máa ń fi ìran ẹ̀ àbí ohun ẹ̀ àbóríṣiríṣi nǹkan rán àwọn wòlíì ẹ̀ sáwọn èèyàn. ohun gbogbo ló ní àkókò ní tòótọ́ ìgbà kúkú ìgbà yíyè ìgbà gbígbìn ìgbà kíkójọ àmọ́ kò sí ìgbà tàbí àkókò tí ọlọ́run kì í báyàn sọ̀rọ̀. bóyá ká believe pé wrong time la wà time wo la lè padà wá àbí kémi àtìyàwó mi gan rò ká dẹ̀ pinnu wípé a máa wà ń bí títí di alẹ́ tọ́lọ́ máa fi fi nǹkan kan hàn yín nípa wa ohun tí mò ń go through ju àwọn nǹkan tá a sọ fún yín lọ́n tàn pass through ju nǹkan tẹ́ ẹ rò pé bóyá wà nú ẹ̀ lọ ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ kò síbi tí mo lè sáwájú bí ìlọ mi ìṣàlè tójú mọ́lé kiri. ọ̀nkú ah. tí ẹ bá wà bíbá ìdí ọ̀túnla ohun tí ọlọ́run bá sọ náà la máa sọ jáde ẹ wo gbogbo orí òkè bó ṣe rí kò sẹ́ni tó fẹ́ lé yín ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń wá síbẹ̀ tí wọ́n wá gbàdúrà tàdúrà àwọn dẹ̀ gbà èmi nígbàgbọ́ lọ́dọ̀ ọlọ́run wípé bẹ́yìn náà ṣe gorí òkè ìwá lónìí àdúrà yín máa gbà kìkì kẹ́ ẹ ṣe sùúrù kí ẹ bẹ̀rẹ̀ sí gba àdúrà kí ẹ máa képọ̀ ọlọ́run ní tantan ọlọ́run á gbà àdúrà yín gbogbo òkè ìṣòro yín á di pẹ̀tẹ́lẹ̀ lórúkọ jésù àlàáfíà fún yín màá tún padà wá wò yín. ọlá ọlá jẹ́ ká mọ̀. àdúrà wa gbà o. àmín o. Eh, àǹtí broda ǹjẹ́ mọ̀ wípé ìtọrẹ àánú ó ṣe pàtàkì gan nínú àdúrà gbígbà. Mm-hmm. ǹjẹ́ mọ̀ wípé tẹ́ bá lè ṣe ìtọrẹ àánú fún àwọn àgbà mẹ́ta kẹ́ fún wọn ní nǹkan tí ẹnu ń jẹ nǹkan tẹ́ ẹ bá wá lágbára kẹ́ fi sórí ẹ̀ fún wọn. Ah! tẹ́ ẹ bá lè ṣe tẹ́ ẹ bá lè ṣe ìtọrẹ àánú yìí ah! tí nǹkan ò bá yí padà fún yín sí dáadáa mo ní tí nǹkan ò bá yí padà fún yín sí dáadáa kẹ́ ẹ sọ wípé ẹni tó ń gbàdúrà kò sí mọ́. thank you let's go. ẹ jọ àǹtí ibi tí òye mi gangan ni pé àwọn àgbà mẹ́ta tẹ sọ ṣé ọkùnrin ni kán jẹ́ ní àbóbìnrin. ayé yín á dà. àmì ọlọ́run. ọ̀nkú ọ̀nkú ẹ rí i dájú wípé ẹ̀yin ni kẹ́ ṣe tọrẹ àánú yìí o kẹ́ wá jẹ́ kó jẹ́ àwọn àgbà mẹ́ta àwọn obìnrin ni kí wọ́n jẹ́ tẹ́ bá wá fẹ́ ṣe ìtọrẹ àánú yìí kẹ́ ẹ rí pé ẹ fi ọjọ́ méjì mẹ́ta sí láàrin tí ẹ bá ṣe ìtọrẹ àánú yìí àní tí ẹ bá ṣe <laughs> tí nǹkan ò bá yí padà fún yín sí dáadáa mo ní tí nǹkan ò bá yí padà fún yín sí dáadáa kẹ́ ẹ sọ wípé ẹni tó ń gbọ́ àdúrà kò sí mọ́ àdúrà yẹn àgbà. ẹ ṣe ìyá wa ṣé ẹ gbé mọ́tò wá ni kẹ́ lè gbé mi padà sí ìgboro torí mi fẹ́ wọnú gbó mi fẹ́ lọ já nǹkan ọbẹ̀. Ah, ó mà ṣe o káàdì wá gbé mọ́tò wá wá wá lóun wọ mọ́tò wá ni. ó dáa ẹ ṣe mà. ẹ ṣe àdúrà wa gbà ọ ẹ ṣeun o. lára lára. mo ń sọ ọjọ́ tó dáa mo ń ṣe bí pé kì í. nǹkan. Hmm. má bínú má bínú sí mi má bínú wo mi bọ̀rọ̀ tán ẹ́ mo ṣáà sọ fún ẹ pé mo fẹ́ lọ sí orí òkè kan àbí mo ṣáà bí ìwọ náà léèrè tó náà júwe ibì kan orí òkè yẹn ni èmi àti ìyàwó mi lọ bá ẹ kúrò ń bẹ jáde báyìí ó ní má kánjú ọ̀rẹ́ mi gbé mi ó ṣe ó ṣe fi wílẹ̀ ń sìn ni ìgbà wo la máa ríra ìgbà wo ok jẹ́ kí n rí ẹ next week ńgbà ẹ̀ ṣé kò tí pẹ́ jù ok ok dẹ̀ ok o ṣe o ṣe o ṣe màá jíṣẹ́ fóònù náà màá sọ fóònù. kanjú n bá ti sọ̀rọ̀ ẹ̀ fún ẹ̀ but the only thing tó wà bẹ́ẹ̀ ni pé ìgbà tí màá fi délé òun ni situation ọmọ ṣẹlẹ̀ lọ́jọ́ sí ti eléyìí tó ṣẹlẹ̀ ọlọ́run má jẹ́ àtúnrí bímọ. iwájú hmm. tá a ń bí lèmi àti ẹtí ń sọ̀rọ̀ láti ẹ̀kan ọ̀rọ̀ báyé mi ṣe máa dá náà ló ń bá mi sọ mo bọ́lẹ̀ hmm. sí ló kọ check fún mi open check ni two hundred thousand naira. two hundred thousand two hundred thousand naira ni. ọ̀la eh? kò yé mi. ṣé ìwọ náà rí báyìí ṣé ò rí báyìí léèdì tó díṣẹ́ fún wa lórí òkè léèní tó ní ká ṣètọ́ra ní fẹ́yàn mẹ́ta obìnrin mẹ́ta wọn ti eh. ṣètọ́ra àánú nìyẹn o lórí tí ń wọlé tọ̀ wá wá o just like that two hundred thousand naira. no no niso lara ṣó mi ni ẹ pé a gbọ́dọ̀ ṣètọrẹ àánú tó ń sọ ẹ ni. as a matter of fact tó máa pé ilẹ̀ ti ṣú ni màá ní ká bẹ̀rẹ̀ nísinsìn but first thing tomorrow a máa bẹ̀rẹ̀ ẹ̀ ni àti ìṣètọrẹ àánú two hundred tí ó ṣiṣẹ́ sí lọ́wọ́ ni two hundred thousand naira fún ẹ as gift tẹ́ bá wá ṣe yẹn kọ́ mo ṣọ́ ìpò tó máa wọlé tọ̀ wá wá wò ó àti ẹ̀ nílé kàtán count your blessings ló máa jẹ́ two hundred thousand naira just like that. ok a sọ̀rọ̀ mọ́ about it jẹ́ kí n ti gate yẹn náà. lẹ́dẹ̀ ti ṣe olóòótọ́ ó dáa ó dáa ha olúwa ò ṣeun ọlọ́run ò ṣeun gbogbo orí tó ṣàmútọ̀ mi wá ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ two hundred thousand naira just like that. ẹ Rama, àmà Rama. Eh, eh, eh. yes ma. mo rí yín ní junction ọ̀nbẹ yẹn mo ń wò yín lọ́ọ̀kan lọ́ọ̀kan kí n cross the other side ni mi ò rí yín mọ́ mo wá béèrè lọ́wọ́ àwọn èèyàn wá sọ pé ọ̀nà bíi ni ẹ gbà. ẹ mo ti darí síbí ṣé mo pé kí n gba ọ̀nà kọ̀rọ̀kọ̀rọ̀ kí n fi já gbàǹgbà ibi mo ń ah, mo fẹ́ fún yín ní ẹ̀bùn yín ni ẹ gbà mà nǹkan jíjẹ ló wà Ah. ṣe ti gbọ́ ẹ gbà. èmi nìkan. ẹ̀yin nìkan ni mà. kò ah, ṣe o. ẹ gba ilé náà mà ẹ gbà mà. ẹ eh? èmi rè ni. ẹ̀yin ni ẹ o fún mi. mo fún yín ni nítorí mo rí i pé ẹ nílò ìrànlọ́wọ́ títí wá dẹni láti ràn yín lọ́wọ́ ní hmm. òkú tí ẹ wà yìí àmọ́ tó lè ṣẹlẹ̀ lọ́la. Ah. bẹ́ẹ̀ ni. má sọ bá mọ́ èsì wọn àṣẹlẹ̀ aburú kò ní ṣẹlẹ̀ sí ẹ. àmín àmín àmín. o ò ní rí ń gbẹ́jọ́nù bí kò ṣe bí ọmọ. àmín a máa dá ẹ o. àmín wo bí mọdé yìí torí ò ṣe léyìí mi bó o bá ti ń fọwọ́ ọ̀tún káwó o máa má fi tòsí náà káwó àmín àmín apadà sàbúrò ènìjẹ́ tirẹ̀ o àmín àmín ó ní ṣíṣe àmín ebi alẹ́ ebi ọ̀sán ebi àárọ̀ ikọ̀ ọkọ̀ọ̀nù mẹ́tẹ̀ẹ̀ta ọlọ́run kò ní fi pa ẹ́ o ṣe mo dúpẹ́ o o ṣe o ìrọ̀lẹ́ àrá láàánú o ẹ ẹ o ṣe o o ṣe o yes ma ṣe o àbí èmi àìwọ́ aláàánú kò ní wọ́n ẹ̀ ó ti ń dán kó dàn wọ́n kò ní àmúkárí kò ń bá wà lépò yìí ipò yìí kẹ̀ ó lè dèpò ìláyéláyé ó fẹ́ fi ṣe. ṣẹlẹ̀ ibi tó lọ́ńkọ́ báwo ni. ilé kọjá nǹkan tí mo rò mi ò experience irú nǹkan báyìí rí o mo máa ń gbọ́ níbọ̀ mi ò rò pé irú àsìkò yìí pé nǹkan báyìí lè ṣẹlẹ̀. Ah, kí tó ń kówó kiri bó ti rí. this is one hundred and fifty thousand naira. bó ló ti rí owó kí tó ń kówó kiri. yes máa ti máa fi máa kówó kiri nígbà tó ṣe kó rí mi dàrú owó wo ni mo ti ẹ̀ ní tí mo fẹ́ máa kó kiri lọ́wọ́ yìí. èyí ló ti rí eléyìí náà. ìyá tó ń tọrọ bá tí a fẹ́ fún lówó ipe nǹkan jíjẹ ipe ká fún mm-hmm. mo fún ní nǹkan jíjẹ yẹn àtọwọ́ tá a sọ pé a máa kó lè lórí kó lè gbà bí mi ṣe fún tán kò yẹ sincerely ara mi dẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbọ̀n kí ni ẹ̀ ń sọ fún mi bí ẹni pé àdúrà tó gbà fún mi ti wà òkè ìtọ́ ń gbọ̀n mi mi dẹ̀ lọ́tọ̀ ibi tí mo ti fẹ́ tọ́ báyìí bí mi ṣe rí fifty thousand yẹn ah. ọlọ́run ẹ̀mí yẹn dẹ̀ sọ fún mi pé mo ẹ̀mí yẹn tún sọ mo mo dẹ̀ mu mo rìn síwájú kò ju one minute lọ ẹ̀mí yẹn tún sọ fún mi pé tún mú mú owó yẹn bí mi ṣe mú owó méjèèjì yẹn I was so scared mo ṣáà ń gbọ́ káàkiri gbọ́ bílẹ̀ pé nígbà tí màá bọ́lẹ̀ ní junction lè wà yìí ṣóun kí mo tún rí mi rìn ah a kò lè ṣe ọ̀kọ̀ kọ́ níbẹ̀ ẹ̀mí yẹn náà tún ní kí n mú mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀mí yẹn ló ní kí n mú tí mò ń rò ní pé ẹ̀mí tó ń sọ fún mi kí n máa mówó kí n máa mówó kí n máa mówó yìí ṣé kì í ṣe pé mi fẹ́ gbé mi bí ẹni polówó ṣe fẹ́ ṣe kòǹgẹ́ ìbí lélẹ́yìí o. irọ́ ló pa ibi tí mo lọ gọ̀gọ̀ gọ̀gọ̀ nìyẹn kò ń gẹ́ eré ló fẹ́ mú ẹ kò ẹ̀mí ní kò mú mú mú ó wá mú oníkòǹgà ẹ̀bí ọlọ́run ò ní jẹ́ kémi rè gbó. lára. ọ̀la. lára. ọ̀la ọmọbìnrin tó ní pé ká ṣe tọrẹ àánú fọ́bìnrin mẹ́ta bára ṣe ń ṣe gìrì pé látẹ̀mí náà ṣe gìrì pé létí wọlé tọ̀ mí wá wo gbogbo ìkólé wa tó lọ pátápátá lọ́lọ́run bá mi dá padà orí ọlọ́run ò ní jẹ́ owó eléyìí títí wà ní. o ti mú sọ fún àwọn yẹ irú àwọn owó ìkéèyàn máa rí káàkiri lọ́nà ẹ̀mí yẹn dẹ̀ ń sọ fún mi pé kí mú kí mú kí mú ìgbà tí mo fẹ́ wọnú ilé ilẹ̀ mi yẹn ò bá mi sọ̀rọ̀ mọ́ owó ló ti wà nù lẹ́yìn. orí ọ̀fẹ́ ni ọkọ mi gbó lẹ́yìn kára kówó ìlọ bank tó ti yẹ ká san wọlé ká lè tún gbà padà síta orí ọ̀fẹ́ ni ire tiwa ti wọlé tó wà wá tó ti yẹ kí ló ń jẹ́ pé ìkíní irọ́ kò sí nǹkan tó jẹ́ bẹ́ẹ̀ kò jẹ́ kí bẹ́ẹ̀ kó dání first thing tomorrow morning i'm taking this money to the bank. Hey! ọlá pẹ̀lú nǹkan tí èmi ń rí yìí o ọlọ́run fẹ́ fi ayọ̀ dípò bàdújẹ́ mi ni láìpẹ́ láì jìnnà máa fi ní ṣoyún báyìí máa gbọ́mọ pọ̀ èmi. olúwẹ̀ wọn máa dìṣù àbí kólúwẹ̀ dẹran. a bá jọ jókòó tá à ń sọ̀rọ̀ wọ́n máa ń fi ìlú wọn yangàn kò sí ọ̀rọ̀ tí wọn kì í sọ nípa ìlú wọn àwọn táwọn máa ń ṣe sílùú wọn ó dẹ̀ jẹun tó máa ń jẹ́ ẹ̀dùn ọkàn fẹ́mi náà ìdí nìyẹn tí mo fi pe ọ̀rẹ́ mi má kọjú wípé lásìkò tẹ́mi náà wá sí ìlú yìí tó kàn jẹ́ pé mi ò nílò ju bí oṣù kan lọ èmi náà wò pé ó yẹ kémi náà lè ṣe nǹkan kan tàbí méjì sínú ìlú mi bí báyìí kó tiẹ̀ jẹ́ nǹkan àmúyangàn fún èmi náà kí n lè sọ lójú tiwọn náà wípé èmi náà ti lọ sí ìlú mi mo dẹ̀ ti ṣe nǹkan o ṣé ní bí mo ṣe wà yìí pẹ̀lú oore ọ̀fẹ́ tí ọlọ́run fún mi níwọ̀nba owó tí ọlọ́run fún èmi náà sà bó tilẹ̀ jẹ́ pé mi ò ju ìlàjì chíà yìí lọ bọ̀ àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba èmi náà mo lè ṣe ìwọ̀nba nǹkan sínú ìlú yìí bí mo ṣe wà yìí sà mo lè ṣe títì níwọ̀nba yes mo lè ṣe àwọn gọ́tà kéékèèké káàkiri mo lè gbẹ́bọ́ ò sí ìlú bí mo ṣe wà yìí náà yes sir so uh, uh, kémi náà tiẹ̀ lè sọ wípé ìlú mi mo fi yangàn lójú àwọn ọ̀rẹ́ mi. ẹ ṣe gan sir. kábíyèsí ẹ mo ti mọ ohun tó lè fi mú yín tẹ́ ẹ fi pè mí lóru ó gbọ́dọ̀ jẹ́ pé nǹkan tó ṣe kókó fún lónìí ah ṣé àwọn tó tún ṣe fẹ́ràn ìlú yìí wọ́n ṣì wà nílùú òyìnbó bíi tàwọn eléyìí ah ò ní ṣubú dànù ò ní dààmú ìwọ ló máa jèrè òyìnbó òyìnbó ò ní jèrè láéláé. àbísà. kábíyèsí ẹni àdúrà lọmọ yìí ẹni àdúrà ni. olóyè etí ẹ wò ó ṣe ló yà mí lẹ́nu pé bí Mákanjú ṣe ròyìn ẹ̀ gangan ló ṣe rí Mákanjú ti sọ̀rọ̀ púpọ̀ ń pa ẹ̀ wípé ah, ẹni tó máa ràn lùyìí lọ́wọ́ ni tó máa fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa láti gbé ìlú yìí lọ sí next level <laughs> àmọ́ mi kàn tiẹ̀ wá mọ ohun tó dé tí máa kọjú ọ̀la òun gan tí ò ṣe tí ìbá wa ń bí. ẹ kábíyèsí mo ti pè láìpẹ́ yìí ó dẹ̀ jẹ́ kó yé mi pé between twenty to thirty minutes òun náà máa join wa ń bí. yes sir yes sir. àmọ́ nǹkan kan tí wàá ń ṣèmi ní kàyéfì ipò bíi tiẹ̀ báyìí náà wọ́n ti wá sáàfin wọ́n á kó ṣúgà sẹ́nu wọ́n á tún foyin sí i wọ́n á sọ oríṣiríṣi títí títí at the end of the day <laughs> irọ́ la máa bá ń bẹ̀ wọ́n kàn dẹnu fún wa ni. òdodo <laughs> ni kábíyèsí ní ti kábíyèsí sọ ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ tán bá wá wọn láwọn adirú àwọn adigba tó bá yá àtúní rí wọn mọ́ ìyẹn kábíyèsí ṣe ń wò pé kó má tún lọ jẹ́ irú wọn lẹ́yìn náà tó fẹ́ yà. n tẹ́ ń sọ ti yé mi àmọ́ èmi ò lè fi ẹnu ya ẹran sọ́bẹ̀ o n tí n bá fẹ́ ṣe màá sọ pé màá ṣe ni eh, then pẹ̀lú àlàyé tí mò ń ṣe àtàwọn kankan tí mò ń sọ kí kábíyèsí náà lè ní bìlífù pé òótọ́ ni mò ń sọ eh, màá gbìyànjú láti wo ìwọ̀nba owó kékeré kan like two point two million naira láti ẹ̀ ti gbé kalẹ̀ láti fi ṣe ìrànlọ́wọ́ fún ìlú yìí àná owó tí mo dẹ̀ ń sọ yìí káàṣì ni o kì í ṣe pé bóyá mo fẹ́ ṣe transfer àbí check àbí no no no no ó dẹ̀ wà nínú mọ́tò mi ń ta. two point two million. yes sir cash. yes sir. cash àbí lóòótọ́ ni bàbá olóyè ẹ ṣùgbọ́n ṣe mọ̀ wípé owó táwa ná lọ́hùn yẹn dọ́là tába ti papọ̀ báyìí tó ti wà lójú kan ṣoṣo at the end of tábà máa fi di pé a ṣe sí náírà like ten million even more than that lẹ́sẹ̀kẹsẹ̀ ó ti máa ó ti máa wà lápò wa ṣùgbọ́n ṣàmùpé mi náà ṣe èdè ni sà tó bá ti di pé ó ṣe díẹ̀ sí ẹ̀bí náà ṣe máa kó lọ sí báǹkì ìṣe pé mi náà máa kó káàkiri rẹ. <laughs> ẹ ṣì máa gbé lọ sí báǹkì. kábíyèsí gẹ́gẹ́ bí bàbá wa lórí ìjókòó yìí náà lónìí olónìí. máa ṣe transfer wọn bá token amount kan sákàtì sí náà tó jẹ́ pé fóònù yóò máa vibrate mọ́ yín lára báyìí láìpẹ́ yìí. ó tún kàn bá náà ẹ ti máa fún kábíyèsí lówó. bẹ́ẹ̀ ni sá. ẹ má fara lówó. ẹ wò ẹ wò ǹjẹ́ kábíyèsí bá ti gbà àwọn àbí ọ̀la ti gbà nìyẹn. kò yẹ mi mo yóò rówó yìí kò fẹ́ tán. owó ti ṣe ní jìnnìjìnnì. kábíyèsí olóyè yìí fọ́nì gan-an o. Ah. má kánjú má kánjú kí ló ṣẹlẹ̀ a ti wà ń bí látà àwa ti parí ìpàdé o ṣùgbọ́n ṣá máa bọ̀ máa bọ̀ máa bọ̀ máa bọ̀ máa bọ̀ a ní kó máa bọ̀. ẹ̀yin ṣáà ti mọ̀ ọba òun ni wọ́n ló nílẹ̀ ọba sì rèé òun ló lòun gbogbo ọba ló bá lórí ohun gbogbo <laughs> kò sí ohun tó bá nọwọ́ mú tí ó fà. kò sí kò sí tani ó dọ̀ba tàbí ó sí ọba ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ̀wù ẹ̀wù ọba ló ba lórí ohun gbogbo títí kan gbogbo ọmọbìnrin tí ló ń gbé. kábíyèsí ló ní wọ́n. <laughs> Eh, no no no kábíyèsí ti dàgbà wọn ò lè máa ṣerú nǹkan bẹ́ẹ̀. Ah! má sọ bẹ́ẹ̀ wọ́n mọ̀ yìí má sọ bẹ́ẹ̀ wọ́n ah! kábíyèsí o. especially tó bá lọ jí àwọn ọmọ ògiri tó yọ shape. Eh? Ah! tó lọ́jọ́ iwájú àtọ́jọ́ ọ̀la. èmi ń jẹ̀gbádùn gan. Eh? mo lọ club. kábíyèsí kábíyèsí mo lọ club. lọ sí club. kábíyèsí lọ kàn. Ọba sí ojú ẹ sọ́kẹ́. Àwa ni ikú tó ń bọ́ ọmọ ọ́nì tọ́mọ òfúra. Àwa àrùn tó ń bọ́ ọmọ ọ́nì tọ́mọ òwúwa yìí wọ̀ ẹnikẹ́ni tó bá bá ikú ságídí ó máa gbọ́run alákejì lọ àmọ́ tó bá corporate tó bá gbẹ́rù táwa gbà tó bá gbélé wa lọ́wọ́ abati wa lọ nílò wọ́rọ̀sẹ̀ now mr man mọ́tò tó gbé wa dà mr man mọ́tò dà wọ́n ṣe wọ́n ni mọ́tò dà wọ́n ni ní wọ́n ni mọ́tò wa ó ní mọ́tò mi ni owó tó gbé dání la owó wà nínú ẹ̀sà oṣù à bẹ́ẹ̀ sà bẹ́ẹ̀ sà owó wà bẹ́ẹ̀ kébé sí Ogbé, ogbé. Afa. Confirm. Báyìí. Báyìí. Kí ló bá ṣe? Wọ́n ní kí ló bá ṣe? Fẹ́ kí n fi ìbọn kí n di adé sí ẹ lórí. Kábíyèsí àti gbogbo jọ̀mọ́ tó jókòó. Àwa tí wàá ti ń lọ. Àwọn tó bá bí yàrá yẹ ẹni bọ́ dá nínú kó pariwo a máa padà wá a máa pa gbogbo ilẹ̀ yẹn kankan. boys let's go. àṣẹ mọ́nàmọ́ná ló mẹ́lẹ́nu ọ̀ká ọ̀rọ̀ tó kété bá balẹ̀ sọ nílẹ̀ ń bọ̀ ẹ jókòó sílẹ̀ ń bẹ̀ kẹ́ kó gbọ́dọ̀ dáadáa wọ ilẹ̀ ẹ jókòó. kábíyèsí ah, ah, ah, ọba rẹ ọba rẹ èmi ti mọ̀ yìí padà sí èmi ò yẹ dúró ń bẹ̀ nìyẹn. a jẹ́ ẹ̀rí kábíyèsí tó wọ́n mi jà wọ́n mi gbọ́dọ̀ wọ́n mi gbọ́dọ̀ mi sí aláàbẹ̀ ìbọn o máa gbowó ẹ láìpẹ́ ẹ kábíyèsí mo jẹ́ ẹ̀rí torí ẹ̀ lè yí o wo ẹ̀mí yá bẹ̀ gbọ́ síbi ah! tẹ̀ wáyé. ẹ ẹ wò bàbá bàbá olóyè ẹni kọ́ bá mi gbé owó mi jà lẹ́yìn kí mo jà kí lè sọ báyìí kábíyèsí ẹ jẹ́ ń pọ̀ ọlọ́pàá oh! ẹ jẹ́ ń pọ̀ ọlọ́pàá ọlọ́pàá lẹ̀ kábíyèsí mi ń dára lọ wọ ìwọ ìwọ máa rí pé mo fi fìlà yìí mo kọ́ fi fọ orí ẹ̀ náà kí kábíyèsí náà wà jẹ́ tó bá ti fẹ́ fi ṣe ọ̀rọ̀ kí ni gbogbo eléyìí ọba tó ti bí arọ ọba rẹ̀ rẹ̀ bí oṣù kò tó ṣùgbọ́n. ọba rẹ̀ ọba rẹ̀ ọba ayé bọ́ bọ́ rí mi bọ́.

Èdùmàrè dákun dábọ̀ jàre má fi mí lé ní ọ̀nà fi mí lé Come wo ìdìbò gọ́ǹtà sí ẹ̀rọ kan náà bọ́ lẹ̀. calm down and wá dé everybody calm down. but nǹkan tó ń pọ̀ èmi lóminú ni wípé báwo la kọ ní màá ṣe ṣubú. yes sir baba gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí à ń bá lọ nínú mọ́tò lẹ́kọ̀ọ́ ẹ ti wò ẹ ti confam ok. target kí ni bàbá sọ kí ni wọn ní ká ṣe. bàbá ní kẹ́hìndé bọ́dé wáyé jù sáwọn náà ẹ palẹ̀ mọ́ gbogbo pàlà tó wà ní sẹ́wọ̀n yìí. òfin ọba wa kò ṣẹlẹ̀ rí ó yà mí lẹ́nu ó yà mí lẹ́nu mi ò rírú ẹ̀ rí. ẹ ṣe gan-an olóye pẹ̀lú nǹkan tí ẹ̀yin náà sọ pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní alẹ́ àná yìí kí ìṣẹ̀lẹ̀ yẹn tó ṣẹlẹ̀ á tóyàn bíi mélòó tó wà ní palace. èèyàn ò pọ́n palace ọ̀pọ̀ nínú àwọn tó wà ní palace ni kábíyèsí ti fún nísìnyí àwa tá a wà ní palace nígbà kódà olórí ègún ò sí nílé àwa àti àlejò tí a ní tí kábíyèsí torí ẹ̀ pè mí akọ gbogbo àwa tá àwa ń palace àjò mẹ́rin lọ àwa yẹn náà la dẹjọ ṣe mítìn tán àwa yẹn náà lájọ dìde la fẹ́ bọ́ síta kó tó di pa àwọn ọmọ olè yìí dé so kò sẹ́ni kankan pẹ̀lú wa palace. ṣe gẹ́gẹ́ bí àgbàlagbà tẹ́yìn jẹ́ ta lẹ́yìn fura sí tí ẹ rò pé bóyá o lè jẹ́ bí alamí tó lè máa ṣiṣẹ́ pẹ̀lú àwọn adigunjalè. agbófinró ẹ̀dẹ́ ẹ̀dẹ́ jọ ta ni mo fẹ́ fura sí ṣára mi ni kí n fura sí ni àbí kábíyèsí àbáwọn àlejò tí wọ́n wá bá wa gangan tó já wọn lólè tún jà tí wọ́n tún gbowó wọn lọ kò sẹ́nìkan tí mo lè fura sí fúnra wa tá a wà ń bẹ̀ náà nìyẹn mi ì fura sẹ́nikẹ́ni rárá kò jẹ́ ẹ̀sẹ̀ tá a máa fẹ́ fura sí mi ò fura sí yàn kankan. ẹ fura sẹ́nibọ̀dì kódà ẹ ṣe olóye àwa máa kọ́ntínú pẹ̀lú ìwádìí wa tá a bá dẹ̀ need anything láti béèrè lọ́wọ́ yín a máa kàn sí yín. ẹ ẹ jọ ọlọ́pàá ṣé mo lè béèrè béèrè lọ́wọ́ yín náà. ah why not. ẹ ṣe jọ nígbà tẹ bá kábíyèsí sọ̀rọ̀ kí ni nǹkan tí kábíyèsí sọ fún yín. olóyè ẹ má wọrí. ẹ má wọrí. ẹ ṣe. ṣe rí wípé a fi ọwọ́ kàn yín rárá láti ẹ̀kún a dẹ̀ fìyà jẹ yín rárá. sori wo ojú mi dáadáa ojú mi dáadáa sori gbogbo nǹkan tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹni sí kò dá mi lóhùn kò dẹ̀ má fi kò má fi rọ́ọ̀sì rárá now mo promise ẹ pé gbogbo nǹkan kí nǹkan tó bá sọ fún mi kò sẹ́dà àlàyé kan tó máa fi yà jẹ́ dẹ̀ anybody to máa gbọ́n pa ẹ̀ àmọ́ tí wọ́n bá decide láti sọ fún anybody ìbọn ni màá fi fọ́ orí àtẹsẹ̀ dànù. mínísọ mínísọ mínísọ. now kí ni nǹkan tó mọ̀ nípa àwọn olè tó wá sáàfin. ah bàbá ọkọ mi ẹ mà ní sori burúkú ẹni rogun àkóbá o wọn ní jẹrẹ lẹrù lẹ́yìn lórí ẹjọ́ nítorí Ọlọ́run ẹ wò kábíyèsí fún wa ní ọlùdé one one week mo wá ní kèmí dúró di next week lè máa lọ inú yàrá mi mo wà tí mo gbọ́ lie down lie down ẹ wo mo bẹ̀rẹ̀ sí ní tọ̀sà tí mo ń yàgbẹ́ ta níwájú ọlọ́run àti ẹ̀mí ìmọ̀ kọ̀ọ̀kan pa ẹ̀ jọ tó rọ́lọ́ ìṣàánú mi ìmọ̀ kọ̀ọ̀kan pa ẹ̀. Ah, o ò rí pé lọ́lọ́ ah. ń pa ni. mi ò rí pé ó ń pa ẹ̀rọ bí mo ṣe gbọ́ kó bàbá orí ìfẹ́sì mo gbà tí mo gbà sá. keep quiet. ìwọ ń tọ̀sà ìwọ gbórí fẹ́ǹsì sálọ Bùnmi ọlọ́pàá olè ò ní jàgbá kó má ṣe lójú fìlè. irú tó ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ yìí láàfin mo dẹ̀ mọ̀ mo mọ̀ wípé tí ò bá sí ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ kì í déédéé ṣẹ́. kábíyèsí kí ni nǹkan tí ẹ rí àbí tí ẹ observe tí ó fi mú yín máa sọ orúkọ tẹ́ ń sọ ọlọ́pàá mo rí mẹ́wàá mo rí mẹ́wàá you see àwọn ọ̀dọ́ ìlú yìí ni àwọn ọ̀dọ́ ìlú yìí ni that guy is a speaker ó máa ń sọ̀rọ̀ ó possible kó ti sọ̀rọ̀ láwọn ibì kan káwọn ọ̀dọ́ ti wò wípé bóyá torí owó tó wà lọ́wọ́ ẹ̀ ó gbéraga ó ń wú ó ń dẹmọ kan wá lọ group ara wọn kọ́ rọ̀bẹ̀ whereas gbogbo èyí tóun ń ṣe yẹn tó ń sọ̀rọ̀ yẹn fún ìdàgbàsókè ìlú yìí ni even for their own benefit. kábíyèsí but èmi àti yín kò sí prior discussion lórí pé àwọn ọ̀dọ́ ìlú ló ń wù wá báyìí. olóyè mi ò lè bẹ́ẹ̀ sọ o mo mí pé mi ò lè bá yín sọ because you were not there ẹ̀yin ò sí ń bẹ̀ ńgbà tó ń wá síbí tó ń sọ̀rọ̀ well he may be bragging mo rí trait yẹn lára ẹ̀ but that is his own person ìyẹn ò wá wàrántì wípé káwọn kan lọ kóra wọn jọ kí wọ́n wọnú ààfin tèmi láti wá rob wọ́n dẹ̀ rob wọ́n bẹ̀ mí náà lọ́kùnrin o wọ́n bá mi lọ́kùnrin o but mo dè wọ́n wọ́n tu ah, mo lọ́ wọn lókùn wọ́n yọ. Ah mo mọ̀ pé ròmi tó ń jó onílù ẹ̀ wà lábẹ́ omi olóyè onílù ẹ̀ wà lábẹ́ omi ṣùgbọ́n àti àwọn àti ìròmí wọn àti onílù ìṣe ló dá mi lójú pé wọ́n máa padà wá sí ààfin tí wọ́n fàyàwọ́lẹ̀ tuurutu wájú mi nítorí pé ìṣẹ̀ṣe ń bẹ ìṣẹ̀ṣe ń bẹ lóye. kábíyèsí ẹ ṣe gan but ṣé ẹ lè bá tan ìmọ́lẹ̀ sí gbogbo àwọn nǹkan tẹ́ ń sọ yìí. ọlọ́pàá dáadáa. thank you sir. àmọ́ lórí tata adé yìí mi ò ní nǹkan kan tí mo fẹ́ sọ for now. privacy tí a bá tún ní anything láti ṣe àfíì láti lọ sí náà. oh why not okay. you're most welcome. thank you sir. kábíyèsí but kò ó yẹ ká wà very very careful o ká tó máa lọ point accusing fingers lórí àwọn ọ̀dọ́ ìlú. olóyè you are talking about being careful o lè wá rọ́ọ̀bù ní ààfin mi all you could say is we should be careful ta ló mọ̀ bóyá ìkọ̀ọ̀kan nú àwọn ọmọ yín wà nú àwọn tó wá ṣiṣẹ́ yìí. bọ́mọ tí ọba síbẹ̀ ọmọ òsínkọ́. nǹkan ti ṣe yín nǹkan ṣe yín kódà nǹkan sọnù lára yín gbogbo yín bẹ́ẹ̀ ti wà yìí èmi lẹni ṣeré bí àwọn ìjòyè ah, ah, àmọ́ èèyàn e, e, ọmọ yìí pàápàá e, àyà yín wọ̀nyí gbọ́ wá pọ̀ jù báyìí ah, àyà yìí pọ̀ gẹ́gẹ́ lórí láì ṣáàfin ló yẹ kẹ́ sọ pé ẹ lọ ṣiṣẹ́. bàbá ẹ̀yin lè wá ń pè wá all the time tàbá ti wà pẹ̀lú yín pé ọmọ akínní wa àwọn àgbàdẹ́bọ̀ wọn pòwe wọn lọ́ọ́ máa tẹ gbọ́dọ̀ ṣojo ah, bí tó bá wọn lálẹ́ rìn sí bàbá. bàbá ẹ̀yin náà lè kó yé wa pé ibi gbogbo ló gbalagbára ọmọ ọ̀dẹ la yóò gbà òun ló fà táwa náà fi wò pé kò síbi tá a lè rìn sí àtàfin àtọ̀dọ̀ kábíyèsí àtọ̀dọ̀ joyè kódà gan ilé awo gan anywhere la ní gbẹ́sẹ̀. ṣé jẹ́ ìgbọ́rọ̀ padà a máa wọ àwọn ọmọ yìí ìtọ̀nà ló lè yọ ah, ibẹ̀ èèyàn bá ń tábàyè máa ń tọ́ ni bá a bá tọ́ yóò dẹran ẹ ẹ ẹ wò mí nǹkan ti ṣe yín o bóyá ẹ ò mọ̀ nǹkan ti ṣe yín bẹ́ẹ̀ sì ṣe wà yìí àfi kí n ṣàjọ padà hmm. ohun tó sọnù lára yín yẹn àfi kí n ṣàjọ padà yọ sì gbà mí lákòókò ṣé ẹ gbọ́ bẹ́ẹ̀ ti wà yìí ẹ ò lọ́ọ̀bì kankan báyìí o òní láàrin ọjọ́ méjì ni ó fi ṣe gbogbo ohun tí wọ́n ṣe àbí kí n ṣètò sí yín lára padà. budget and operations Saturday. ó mọ̀ gbọ́ bó ṣe ń sọ ń gbọ́. àwa kí ló ń ṣe yín gan-an kí ló jábọ́ lára yín náà kí ló ń ṣe yín gan-an tẹ̀kàn bẹ̀bẹ̀ scout ẹ wá ẹ farabalẹ̀ o ẹ tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ tún bẹ́ẹ̀ lọ́dọ̀ bàbá kí ló máa ń ṣe yín náà. wá target kí ló ṣẹlẹ̀ nǹkan tọ́mọ yẹn sọ ò pọ̀ jù náà every time tí wọ́n bá ti sọ̀rọ̀ wàá máa gbé iṣan sókè wàá máa gbá apá sókè ṣé wọ́n nìkan ni wà gbàgbára ah, lẹ̀. olùkọ́ ayé ìfẹ́ bàjẹ́ sá nǹkan fẹ́ ayé ìfẹ́ bàjẹ́ sá sẹ́mi lọ́n bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ èmi lọ́n fún lọ́hùn. wetin dey happen gangan who dey lace work kí ló ṣẹlẹ̀ gangan o minority no dey for this game o wetin. ọlọ́gbẹ̀rún ayé bọ́lẹ̀ bẹ̀ ah, bọ́lẹ̀. Ah. kí ló wá ń gbénu yín. Ah, ṣé ẹ mọ̀ túmọ̀ ohun tẹ̀ ń ṣe ṣé ẹ mọ̀ ṣé ẹ mọ̀ túmọ̀ ohun tẹ̀ ń ṣe ah, ah, ẹ ti gbàgbé pé ó lóhun tó so yín pọ̀ ẹ ti gbàgbé ọjọ́ tẹ́ ẹ bu ẹbu lámí ẹ ti gbàgbé ọjọ́ tẹ́ ẹ tọ́ epo lá ẹ ti gbàgbé ọjọ́ tẹ́ ẹ jobì tẹ́ ẹ fẹnu gbé jẹ ẹ ti gbàgbé àánú yín ò ṣe mí bẹ́ẹ̀ bá ṣọ́ra ẹ sọnù wọn ò ní mọ ibi tí wọn ó wà yín sí. kẹ́ ẹ gbọ́ mi kẹ́ ẹ tún gbọ́ dáadáa ẹnikẹ́ni nínú yín ẹ ò kúrò níbí di ọ̀túnla. ǹjẹ́ ẹ gbọ́. mo ní sẹ́ ẹ gbọ́ mi. mo sọ wàhálà bàbá. àti gbọ́ bàbá. ká ẹ gbọ́ etí inú báyìí ń lo lójú ń lò mọ̀ ń bọ̀. ó dàbí pé gbogbo wa ti ń jalè ń sìn ẹlẹgbẹ́ ò mẹ́gbẹ́ mọ́ ó bẹ́tà ká kúnra wa lé ká fúnra wa ní brain o ẹ gbàgbé o sí olè tájọ́ ń jà ó ní ara kí o ẹ jọ ọmọ kékeré olè kó má bẹ̀ sí àgbàlagbà olè o because olè wájú lo olè ẹ̀yìn máa ń sátọ̀ kiri o àbí kí ló ṣẹlẹ̀ gan-an níjọ́ ọ̀nà kọyín lólè ta ló kọyín níbọn yín ẹ pọ́nra yín lé o ẹ pọ́nra yín lé o. bàjẹ́ mọ́ mi lára. kábíyèsí olúwa mi ìṣẹ̀ṣe sì ń bẹ àṣẹ sì ń bẹ lẹ́nu yín bí àṣẹ ò ṣe gbọ́dọ̀ fi ọkálẹ̀ títí ó fi kú àṣẹ ń bẹ lẹ́nu yín báṣẹ ò ṣe gbọ́dọ̀ fi èrè sílẹ̀ títí ó fi rè wàlẹ̀ àṣà àṣẹ ń bẹ lẹ́nu yín o àmọ́ ńgbà tí mo ṣèwádìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ fún mi tẹ́lẹ̀ mo kàn rí mọ́lẹ̀ fíí lórí ọ̀rọ̀ náà ó wá dàbí ìgbà téèyàn ń wo ìdandan n ò rí nǹkan náà dáadáa àmọ́ ìmọ́lẹ̀ tí mo rí lórí rẹ̀ ó tó tanná sùn. àtifálà. mo jẹ́ gbèjègbèjọ olúwa mi. tí mo bá ṣì láṣẹ lẹ́nu kí ló dé tí mo dè wọ́n mọ́lẹ̀ tí wọ́n tú mo lọ́ wọn lókùn wọn yọ àdífálà. Ah! ṣe rí oró ni ò gbọdọ̀ pàdé orò lọ́nà oró ló pàdé orò lọ́nà ẹnìkan ń bẹ nínú ààfin yìí bó ṣe tó yìí ń jọ́ tí ṣẹlẹ̀ náà ṣẹlẹ̀ ẹ gbọ́ onítọ̀hún ló dọ́gbọ́n ó fapá lélẹ̀ ó fẹsẹ̀ lélẹ̀ ńbẹ̀ sáà mọ̀ pé mo ní n ò rí ìrìn dáadáa ó dàbí ìdàndàn n ò rójú onítọ̀hún àmúni náà ń bẹ pẹ̀lú yín bẹ́ẹ̀ bá wá fọkàn bá lọ onítọ̀hún kò rí kò sún yín ní ilé kẹ́ ẹ mọ́ rí bẹ́ẹ̀ bá wọlé òun náà wọlé bẹ́ẹ̀ bá jáde yóò jáde. àlejò wa àti mákànjú ọlá àwọ ò lé lẹ́ta àjù báyìí náà lọ. olúwa mi ẹ̀yin lẹ ronú bẹ́ẹ̀ nínú àwọn èèyàn tí wọ́n dá ilé yan ọ̀bù wa wọ́n sá mọ̀ pé nínú ààfin lonítọ̀hún wa. ah adífàlà kò bá jẹ́ ẹnikẹ́ni nínú àwa mẹ́rẹ̀ẹ̀rin iṣẹ́ ọkùnrin iṣẹ́ obìnrin adífàlà bó fẹ́ mọ̀. obìnrin obìnrin obìnrin obìnrin obìnrin ah obìnrin tẹ́ ẹ dárúkọ yìí obìnrin bá pé méjì ìró méjì ó wò ó bàbá fìró kankan yóò di mẹ́ta ó sì lè ṣe gẹ̀ẹ́rẹ̀ kó pé méje àmọ́lúwa mi tó bá kọ̀ lógì tó bá kọ̀ lógì àáfọ̀ ní kọ̀rọ̀ n ó ṣe ìwádìí ẹ fọkàn yín balẹ̀. ah adífàlà ṣèwádìí. mo ṣèwádìí. ṣèwádìí o. mo ṣèwádìí. it is an insult kábíyèsí kábíyèsí o. adifala kábíyèsí. ṣèwádìí o. mo ṣèwádìí. ṣèwádìí. mo ṣèwádìí. this is a disgrace. bẹ́ẹ̀ni. an insult to my throne. Mm. it is preposterous nonsense mi ò fẹ́ gbọ́ ah. ṣèwádìí. bẹ́ẹ̀ ni sà àti kíbi kan sà bẹ́ẹ̀ ni sà àmà náṣẹ́ ìsìn sà a bá padà àmà rí ibi gbé sà yẹ sà sà alright sà. afa ẹ mi sọ pé tọ́jú dáadáa. very well ṣé pé tàbá fàyè back in Yes, sir. inú ọmọ ádámù bàjẹ́ bí kòtòkòtò kòtòkòtò làjà ńlá mi ọmọ aráyé bí jésù fi ti ṣe fún fún wa bẹ́ẹ̀ lèmi náà ṣe máa tẹ́lá ṣe fún ara àdúgbò yìí ẹ wá gbé pọ́ǹpù sí ẹ wá gbé pọ́ǹpù sí bí wọ́n ti pọ́ǹpù sí kọ́pà wọ́n ti pọ́ǹpù Oh my God! Bom. Bom. Bom. Ní ìdè mọ iye kántì tó wà lẹ́ báyìí. Oh my God! Ẹ̀yin ará àdúgbò yìí, ebi ni oh. yín o lò mọ ayé káàtì tó wà gbẹ ó I'm going to save you people. I will ló lùgbàlà yín ládùúgbò yìí o. I will sẹ́bí ọ̀hún. ṣàánú mi ẹ mi o ẹ mi o ẹ ṣàánú mi oúnjẹ ebi kò ní pa ẹ ebi àárọ̀ ebi ọ̀sán ò ní pa ẹ sálẹ̀ ò ní pa ẹ. ó ṣeun. ẹ tún bá mi gba ilé ìmọ̀ five thousand naira ló máa fẹ́ gbà five thousand. o tún fọwọ́ sí i ah, ò ní ṣẹlẹ̀ yà ò ní ṣẹlẹ̀ yà ò ní dààmú àánú kò ní jìnnà sí rẹ wà á nílò tún wà á rà ní wà á nílò sí wà á rà ní níwájú wà á rà ní lẹ́yìn wà á rà ní wò tó tọ́kì ìbàdàn yóò fi òré ńlá ni òré ńlá o máa rí gbà ẹ lè pẹ́ o àánú awọ́ ẹ rí awọ ẹ̀kọ́ ah, ah, o ṣe o ah, o ṣe o bínú mi ṣe dùn tó lé inú ẹ máa dùn agbára Ọlọ́run ẹ eh, àánú kò ní jìnnà sí ẹ ẹ eh? ẹgbẹ̀rún márùn ó ní dààmú dẹ́ńkọ́ ìsọ̀wọ́ ìṣẹ́wọ́ rere ẹ ṣàánú mi o eh, akínwọ̀ṣàánú ẹgbẹ́ rẹ̀ fún mi lówó lẹ́sẹ̀ ẹgbẹ̀rún márùn ẹ ṣàánú o àánú kò ní wọ́n yín. àwọn tèmi oh my god mi ò rántí fún àwọn ọlẹ́ ní Nice one. Because I already in Ghana. Okay, yes get. Yeah, well, Honda, I already in Ghana. Oh, Jerry life be awful up and down. If you o bá mọ̀ níbẹ̀ ni Then you get what you want. Because I already in Ghana. Eva, yes, girl. Yeah, well. Because I already in Ghana. Oh yeah, yes, girl. Yeah, well sáré gbé ní Ghana ya, yá ìdẹ́kẹ́ yẹ̀wò wo. gbé ní Ghana ó ya, ìdẹ́kẹ́ yẹ̀wò sáré aláì fún ní ọkọ mi sáré gbé ní aláì ọ̀bẹ tí ọ̀rẹ́ náà fún tí ọ̀rẹ́ alai. n kọ̀ fi lo kíní aláì aláì jọ aláì jọ sáré gbé ní Ghana ó yá ìdẹ́kẹ́ yẹ̀wò. yéé yomi ìgbọ́dọ̀ jẹ́ ìwà ń bì nígbà ó wà ń bì ìwọ máa ti ìlàlàyé máa lọ ẹ̀dá àbá ṣe ni lóore ọ̀pá lè ràn gbá. àwọn ànígbà fún mórí gbà kí ni help látàpá bíi ṣíẹ nígbà dà fún lóko ọ̀tọ̀ ní nǹkan tí mo rò fún àánú pákéjì but nígbà tí mo máa rí mo surprise but nítorí pé mo béèrè two hundred ó fún mi ní five five five hundred aláwọ̀ gbàsíbẹ̀ àìyọ̀bí o ti kíkù ewúrẹ́ débẹ̀ fi jẹ àgùntàn débẹ̀ ó fi jẹ ìbọn láàrín. ìsí ẹ̀. wèrè ló sọ̀sọ̀. Ah! <laughs> tó dẹ̀ fi wọ mọ́tò tó fi délé o Oh, notice bóyá anybody ń tẹ̀lé anybody ò tẹ̀lé mi. ẹ nígbà tó máa wọ street náà kò sí àwọn kan lẹ́yìn ẹ̀. mo dé street mo jókòó sí junction more than thirty minutes mo gbé báàgì sẹ́gbẹ́ mi tóró tiẹ̀ ti sú mi mi ò understand nǹkan tó ń ṣẹlẹ̀ mọ́ mo kàn weak ṣáá ni mo jókòó síbẹ̀ báàgì wà lọ́wọ́ mi ìgbà tí màá fi gbé báàgì wọnú bí gọ́ọ̀mẹ̀ntì ẹ̀rí bí pówó ló wà ń bẹ̀ mọ́ torí kò yé mi ò understand òní. ọlọ́run tó bá yẹ pé ibi tó rè fẹ́ wọlé wá leléyìí ó rè yí kàbìtì ó rè yí kàmàmà ó rè ńlá leléyìí because with the look of things dọ́là leléyìí báyìí tá a bá máa fi ṣẹ́ owó yìí a bọ́ sí bíi seven eight million owó tó pọ̀ ní ọ̀la ọ̀rẹ́ ńlá ni méjì. ọ̀rẹ́ ìlú sábà tọ́ mo kojú ẹ̀ fọ́ ilé ní seven eight million mo kó owó dáadáa kó wọlé kó owó tó wà bẹ́ẹ̀. Hmm, tòótọ́ ni ná tá a bá máa fi ṣẹ́ ná bíi ten million change péré la máa rí lórí ẹ̀. ó dà pé o fẹ́ lọ́pọ̀lọpọ̀ o fẹ́ lọ́pọ̀lọpọ̀ lára what is going on lára o ò rí bí pé kan tó wà nílẹ̀ yóò wà ordinary mọ́ kò yẹ ẹ̀sìn òwe ó ti ń dàbí ó ti ń dàbí spiritual ó ti ń dàbí nǹkan mi náà òrùpa nídìí prayer ni prayer lọ̀rọ̀ kan tó wà lẹ́gbàá náà ah, wèrè ju owó adúrú owó yìí sí mi ibo ni wèrè ti rówó. lóòótọ́ kò fẹ́ máa jẹ ordinary mọ́ lójú mi fẹ́ máa jọ nǹkan mi àmọ́ ó fẹ́ gbọ́ ọkọ mi bó tilẹ̀ òun kò jẹ́ náà oore náà ló wọlé tọ̀ wá wá ah, ah, bó ṣe wà yìí èmi lọ police station o. No pé mo rówó he o àbọ̀kọ mi rówó he o èmi ẹ̀rọ rédíò lọ́bẹ̀ àwọn sọ mi ìgbọ́wọ́ mi fún yàn èèyàn bẹ̀bẹ̀ wọ́n èèyàn kan gbówó wọlé mi bí mo ṣe wà orílẹ̀ o sì wọlé tọ̀ wà wà náà kò sí kan tó lè ṣẹlẹ̀ bọ̀ prayer a lè gbé lọ ká ṣàdúrà bọ̀ owó eléyìí ó ti wọ ìdílé mi wá. Ah, ọ̀la owó ńlá lè léyìí àmọ́ prayer a lè pray kanu pray kò yẹ owó ńlá lélẹ̀ níbo ló ń pè lọ orí ńlá lélẹ̀ kọ́kọ́ mi. dara èmi á dúró má jẹ́ kí n bá ẹ dara má jẹ́ kí n bá ẹ mo ti gbọ́ tó sọ fi yẹn lẹ̀. bolo dara fèsì má wọrí má wọrí má wọrí má wọrí. rọra o. ẹ pẹ̀lẹ́ sà o. ẹ pẹ̀lẹ́ o. ẹ rọra sà. báwo ni. yẹ sà ha ẹ bá wa bọ́ bàtà yín sà. ẹ má ẹ má bínú yes ma. yes sir ẹ ra ma. báwo ni kàn. ẹ jọ àlàáfíà ni kí la lè ṣe fún yín o. ẹ jọ màmá wòlíì ni à ń béèrè mo fẹ́ kí wọ́n bá mi fi ẹ̀mí ṣọ́nà lórí àwọn kọ̀ọ̀kan ọlọ́run dẹ̀ ti ń ṣe ìyanu báyìí náà a fẹ́ kí wàá fi ẹ̀mí ìmoore hàn ṣé wọ́n wà sàlẹ̀ mbẹ́ ni àbí. màmá ò sí nílé báyìí. ń bọ̀ náà lọ. wọ́n ti lọ sí Jerusalem. ah really yẹn pé wọn ò tiẹ̀ lára dàrá wọn ò sí ní kọ́ńtì báyìí. <sighs> ọ̀gá o ṣé wọ́n ní nọ́mbà tí a lè pè wọ́n sí torí mo fẹ́ tiẹ̀ bá wọn sọ̀rọ̀ kí n dẹ̀ tún fi ẹ̀mí ìmoore hàn dáadáa fún wọn náà látòrí fóònù kán lè mọ̀ pé ọlọ́run ti ń ṣe ìyanu mọ́sọ̀ wọ́n nílò láti bá wa gbàdúrà lórí nǹkan kan báyìí báyìí báyìí ah, kò tí ì sí nọ́mbà tí a lè fún yín báyìí torí àwa náà ń retí pé kán pè wá látọ̀hún bóyá kẹ́yìn drop nọ́mbà yín tán bá ti pè màá lè send nọ́mbà wọn sí yín sà. o nọ́mbà àti tọ̀dọ̀ tèmi àbí kí n drop ẹ̀ sílẹ̀ abẹ́ẹ̀kọ́. bẹ́ẹ̀ ni sà. ah ok no problem fún mi fún mi. ẹ eh, má wọrí jọ ṣé bó ní Jerusalem ni màmá lọ. bẹ́ẹ̀ni gbogbo Jerusalem pátápátá kò ju oṣù kan lọ tán bá dé a máa padà wá ọkọ mi yá fífún sí wọn kí padà mo understand a padà wá. yes ma ẹ ṣe mọ o all right ẹ take care ma yes sir. ó yá wọ bàtà wọ bàtà. kí ló ń ṣẹlẹ̀ báyìí. a padà wá. Lára lórí ọ̀rọ̀ pé ká fún un ní nọ́mbà pé kó dẹ̀ kó pè wá tí wọ́n bá ti tí màmá bá ti pè é. kó má ṣe yọnu wo ọmọ ẹ̀ṣẹ̀ ń bọ́ wọn. mú sókè ló ń yún mú báyìí ìtí wọ́n fi ń kó mú sókè tó ń ṣe mú báyìí yẹn èmi lọ́rọ̀ tèmi fẹ́ sọ èmi rò pé bóyá ká má tí ì ra mọ́tò kankan báyìí sẹ́ ká jẹ́ kó di bí abi next month o oh, understand me jẹ́ ká jẹ́ kó di next month. ọ̀gá hmm? kí ni ìdí o. mi ò mọ̀ dín ẹ̀mí ẹ̀ kàn ní kó a ká ní mhm. sùúrù. àwọn ẹ̀mí ẹ̀ tún ti ń bẹ́ ẹ sọ̀rọ̀ àbí wọ́n ti ń bẹ́ sọ̀rọ̀ kò sí nǹkan tó jọ kí ló ṣẹlẹ̀ ọ̀la ṣé owó ta kó sí bank ajá máa wòran ni a níná àbí mi ò láìkẹ́ o mọ́tò lọ́wọ́ ra mi báyìí jẹ́ ká fíìsì mọ́tò tà wàrà kàdé máa lọlé. àwọn èèyàn máa sọ pé ọmọ wa ṣe you know. ká para wa ṣé ká para wa nítorí ọmọ kú ni ọmọ ti kú nìyẹn ọlọ́dẹ sì gbére wá wá sọ́dọ̀ wa ìyẹn sì ṣe lọ nìyẹn ah, ah. kí ló ṣẹlẹ̀ gan-an. lára ó ń pariwo ó ń pariwo lára. má bínú mi ò pariwo mo kàn sọ fún ẹ nípa àmàrà mọ́tò òǹbí lẹ́nu. ẹ eh, brother ẹ jọ ẹ pẹ̀lẹ́ kúṣẹ́. ẹ mọ́tò yìí ẹ yẹ kí lélẹ̀. two thousand and seven years Lexus. two thousand and seven ẹ wo eléyìí gangan ló wù mí ọkọ̀ ọlọ́kọ̀ yìí tí nǹkan bá yẹ̀yàn ká wí ẹ wo ọlá mọ́tò yìí dáa ó burẹ́wà ọ̀gá yẹ̀wò ni mọ́tò yìí. two thousand and fourteen àfọwọ́n ó dá lóòótọ́ ẹ dẹ̀ sọ pé mọ́tò yìí wà pàgọ́ ó dúró ńlẹ̀. perfectly working wa kò sí nǹkan tó ṣe mọ́tò tẹ máa rà tẹ máa gbádùn ni. wá wá wá wá wá wá ẹ ló ẹjọlẹ tí mọ́tò yìí bá ti wọ́n jù á níra lé ni a máa padà wá ní lára. kò sí nǹkan tó jẹ́ ọlá. gbọ́ gbogbo tó bá pe mọ́tò yìí lébi yìí máa gbé kúrò mi báyìí máa rà ṣáà ni. iyekíye tó bá pe mọ́tò. bẹ́ẹ̀ ni owó yẹn wà nílẹ̀. àwọn cars bá àwọn bíbá yìí máa ní problem pẹ̀lú àwọn mọ́tò. kò sí iye tó pe mọ́tò. bẹ́ẹ̀ ni owó wà nílẹ̀ wọ́n wà lẹ̀. mo ti gbọ́. bó olùjọ́ jùlọ mú kankan lọ́wọ́ wọ́n gbà ó ṣe. wambi wambi wambi wambi wambi. nítorí nǹkan tó. orí lajá àyà mi ọjọ́ ayọ̀ mi ọjọ́ ayọ̀ mi òní lọ́jọ́ ayọ̀ mi ọjọ́ ayọ̀ mi ọjọ́ ayọ̀ mi. wa o ọlọ́run mo dúpẹ́ o ire ayọ̀ tó wọlé tọ̀ mí wá yìí ọlọ́run má yẹ kó jáde nínú ilé mi o má yẹ kí n tún fi ojú sunkún mọ́ nílé ayé mi lẹ́ẹ̀ni tí mo fi ojú rí ayọ̀ tó wọnú ilé mi wá níwọlá wákàtí má yẹ kí n tún fi ojú má yẹ kí n fi sunkún o àtèmi àtọkọ mi ayọ̀ báyìí ni kó máa wọlé tọ̀ wá wá o ọlọ́run ọba. bẹ̀lẹ̀ sọkàn yín ṣáde ti balẹ̀ ẹsẹ̀ ọkàn mi ti balẹ̀ ẹ̀ṣin yín ti wọlé àbí. bẹ́ẹ̀ni ẹ ẹ wo bí ẹ ṣe máa gba nọ́mbà plẹ̀tì sí mọ́tò yìí ni kẹ́ bá mi ṣe ní kíákíá. lára ṣọ̀run kẹ́mi mọ wàhálà lórí ọ̀rọ̀ mọ́tò. ojú ẹ̀ mo ṣe ń gbẹni tó fẹ́ ṣe plate number mọ́tò àbí bẹ́ẹ̀ kọ́ mi mọ wàhálà ó ṣáde ti funfun nẹ́nẹ́ funfun nẹ́nẹ́. mo ti gbọ́ ẹ ṣàtètè bá mi ṣe nítorí ọjọ́ Sunday ní church ó ní lọ́jọ́ ayọ̀ mi. play èmi náà ń gbọ́ o ta ló lè jẹ́ náà dúró bí tó wà ní káwọn ra dúró bẹ́ẹ̀. kódà kí n gbàlejò àlejò ló ń wá mi bọ̀ táwọn lè máa play báyìí. calculate, Baba. How much you get, how much you pay, Baba. I want to live for what you earn, Baba. I want to live. ṣé tó ra ti plan pé tá a bá ti kúrò ní church a máa lọ get mọ́tò tí a fẹ́ rà so òun ti wá ń play léèléèdè mi kò lè fi surprise mi tí bá dé àbí. ọ̀la ọ̀la we left this house together so why is ma fi kọrin ti ma fi ma sọ pé mo fẹ́ ma kọrin torí pà ń bọ̀ lulẹ̀. kò sùn kò sùn tó lè ṣe kò sùn tó lè ṣe ni mò ń try láti sọ fún ẹ báwo ni mi fẹ́ mọ̀ kó o ṣerú nǹkan báyìí. èmi kan ni mo tàn sílẹ̀ mi mọ kó ń pa ẹ. èmi ni mo wá tàn sílẹ̀ àbí. mi ò sọ bẹ́ẹ̀ but everywhere tí mo lọ mi ò pè mí kọ́ṣá well i don't know if i forgot but o mọ̀ pé mi kì í gbàgbé nǹkan ṣá. ta ló expect ta ni mo expect. Ah, lára mo mọ̀ ẹ́ ó ah, lè jọ́nà mi tó gbà mo mọ̀ ẹ́ jàre òun ah, ló máa sọ pé o fẹ́ surprise mi ni o fẹ́ surprise mi ni possibility wa kó tún lọ pé ọkàn sí i pé yes kó wá celebrate mọ́tò tààrà pẹ̀lú wa àbí bẹ́ẹ̀ kọ́ but listen tíṣù èèyàn bá ta èèyàn dọwọ́ bò ni gbogbo owó tá a rí lọ́dọ̀ anything gbogbo owó tá a a máa bò kẹ́lẹ́ ni o kò yẹ gbogbo bíi ta lọ lẹ́nu ìlàjọ lọ ta ni mo fẹ́ máa pe inú ká pe ara nǹkan kò possible náà. gbogbo bíi ta lọ kọ́ lajọ lọ gbogbo bíi ta lọ lẹ́nu kọ́ lajọ lọ mi ò bẹ wọnú toilet. ẹ ò rí li. ta ni àwọn idiot tó ń bẹ̀rẹ̀ báyìí. ọ̀jẹ̀ tó ń gbá gèètì mi ò mọ̀ ni mo sọ fún ẹ. Ah, ah. ẹ mi ò mọ ẹni tó ń gbá gèètì òpó mi mi ò mọ̀ náà. ìṣèṣibájọ wà látàárọ̀ nígbà mo ṣe máa sọ fún ọ̀tọ̀ ta ni ta ta ló gbálẹ̀kùn mi. aláyè má bínú èmi ni gbágéèdì gbágéèdì gbágéèdì látàárọ̀ má bínú jọ nọ́mbà fọ́tì ni mo lọ. nọ́mbà fọ́tì. ni mo lọ. street tower náà yóò ní nọ́mbà tẹ bá check ẹ very well ẹ rí i pé kò sí nọ́mbà bẹ́ẹ̀ so oh. kò sí nọ́mbà fọ́tì mi. má bínú bọ̀bọ̀ kan ni mò wá bọ̀bọ̀ ẹ̀ ga báyìí ó ga ó ga ó sin gbọ̀lẹ̀ báyìí ó gẹ̀tẹ̀ èmi àti ẹ̀jọ́ ní díì kan mo kàn wípé kí n para bá a sọ̀rọ̀ lórí ẹ̀ ni gbàdá sọ pé kò sí nọ́mbà fọ́tì ládùúgbò yìí mo ní láti máa lọ nìyẹn. Ah, oh, eh, sorry jọ ẹ tójú ìmọ̀. ojú èwo. àti mi ẹ tójú ìmọ̀ dàda. o máa kólẹ̀. no mi ò kólẹ̀ tí ò ti ju bí ọjọ́ bíi méje mẹ́fà lọ báyìí. o máa ń gbẹ́ kànga. no. o máa kó sọ́kàwé. rárá nà. wo aláyé tó o bá ṣe kọ́mẹ́ta bí o lè mọ̀ ẹ́ mo lè mọ̀ mo lè mọ̀ gbàgbé mi lè mọ̀ ẹ́ mo lè mọ̀ ẹ́ má gbàgbọ́. ẹ ò mojú ìrara. wo aláyé bẹ́ẹ̀ máa ń ṣe nìyẹn máa rojọ́ ẹ̀ EFCC káàkiri o mo ní mi ò mọ̀ ẹ́ mi ò mọ̀ ẹ́. ok mo sorry mo ti understand no problem ó ti yé mi. Oh, jọ̀ọ́ má bínú aláyé mi ò rí ọ̀kan lọ́wọ́ ẹ̀. bí owó rà ó yẹ kó ti yẹ kí ẹ kàn fún gẹ̀ẹ́tẹ̀. ẹgbàá ló máa ń wí fàgbàlagbà ó ṣoògùn owó ni five k fẹ́mi aláìmọ̀ máa wádìí ẹ o wọ́n dẹ́ máa ṣe research tí n bá rí pé ṣoògùn owó máa padà bá ẹ o bọ̀ tó bá yẹ pé o ṣoògùn owó tọ́lọ́ ọgọ́ fún ẹ lónìí aláyé jayé ẹ lọ ó sùn máa ja ayé ẹ lọ ṣojú gbọ́ ó gbọ́ máa ja ayé ẹ máa ja ayé ẹ lọ. ọlá. lára mo gbẹ lára mo gbẹ gbẹ. níbo ló tún ti mọ wèrè rí. owó tí mo sọ̀rọ̀ pa ẹ̀ fún ẹ uh-huh. tí mo ló bẹ́ẹ̀ lẹ́rù tí wọ́n gan pariwo pé orówó wèrè tí mo gbowó lọ́wọ́ ẹ̀ wèrè tó ju owó fún mi ló lọ ìwéré yẹn rí mi wèrè ló fún ẹ lówó. òun ló fún mi lówó o ah. dẹ̀ rí nǹkan tí mi sọ fún ẹ mo sọ pé ẹ̀rù ń bà mí pẹ̀lú owó yìí ẹ̀rù ẹ̀rù ń bà mí pẹ̀lú owó yìí ó nìyẹn sìn wèrè ló wá sínú ilé ìsìn tó sọ pé òun béèrè nọ́mbà forty. wèrè wèrè lélẹ̀ yìí náà. mo lè tún sọ fún ẹ wà níbi tá a ti fẹ́ ra mọ́tò mo ní kó má ti jẹ́ kára mọ́tò yẹn bóyá kó jẹ́ kó di next month ó ṣáà ní dandan kára dandan kára wèrè ló ti wá sínú ilé kí la fẹ́ ṣe. kò sí nǹkan tó ń ṣẹlẹ̀ kí ló dé ṣé mo bèrè lọ́wọ́ ìsìnkú ṣé ó ó lóun ò mọ̀ rí. kò mọ̀ mí rí wo kò oh. mọ̀ mí rí wo ló sọ pé òun béèrè èèyàn kan tó ga ó lóun béèrè èèyàn kan tó ga tó bá rìn síwájú tó bá júwèé fún pé bí ní kọ́. ṣé ìwọ nìkan ló ga àìmọye tó ga wọn nìkan ló ga wèrè èdè pé bó ṣe wà kò dára ẹ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ sí báyìí báyìí kò mọ́ gbogbo mọ̀ wọ wọ́n wọ lọ́mọ bíbẹ́ o ìrìn ayọ̀ ló wọlé tọ̀ mí wálé ni mọ́ bá mi bàjẹ́. sọ gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ lórí ọ̀rọ̀ yìí ó kàn ń wá ọ̀nà tó fi ń dànù ni àbí ọ̀nà wo ni mo fi ń dànù. ò ń wá ọ̀nà tó fi ń yí síbẹ̀ ni mò ń yí ẹsẹ̀ bẹ̀ ò ń yí mi sí koro lórí ọ̀rọ̀ yá mi. ee màá gbà mí o ok no problem. wọlá ọlọ́mọ bíbẹ́ o ayọ̀ ló wọlé tó ẹ̀mí wá o kó jọ kó jọ kó fi mí sílẹ̀. àjọ wà nú ẹ náà ni. jọjọ o. ẹ̀gún ayé kì í gún ni ká má ṣe lákàlàkà sóko. ògbìn lára ẹ̀ sóko. ewúrẹ́ débẹ̀ fi jẹ àgùntàn débẹ̀ ó fi jẹ. kì í ṣe tí ewúrẹ́ débẹ̀ ọmọ yìí kò ah, mo fi wà ní China tó jẹ́ ìlú onílù wọn ò jí mi nìkan níbẹ̀ wọn ò jà mí lólè níbẹ̀ láyé mo ṣe wá wá sí ìlú tiwa ìlú tèmi wọn wá jà mí lólè ah no it's too bad má kọjú kò dára ah come to think of it wọn jà ẹ lólè ah dúró náà o olè ò ní jàgbá kó má ṣe lójú fìrí that means something is wrong with our palace. but wait ta ló sọ fún nípa ọ̀rọ̀ owó yìí bí pò ń gbowó lọ bí kan àbí nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ ta ni wà á ti ẹjọ́ discuss ẹ̀. èmi hmm. èmi báyọ̀ kò sọ̀rọ̀ mi ò bẹ́ẹ̀ anybody sọ̀rọ̀ yes yàtọ̀ sí ìwọ̀n báyìí o mọ̀ pé mi ò lọ́rẹ̀ obìnrin làwọn tí mò ń bá ṣe obìnrin làwọn ọ̀rẹ́ tèmi mi ò bá ẹ̀dá ọlọ́run kan sọ mi ò sọ anything pẹ̀lú anybody at all ah, ah. yes. o ò dẹ̀ sọ fún anybody pé ah, owó kan wà ńlẹ̀ o òun gbé lọ bì kan o òun báyọ̀ kan fẹ́ lọ báyọ̀ kan ṣe business kan o ò sọ. má kánjú mi ò ń ṣọmọdé mo mọ ohun tí mò ń sọ jáde lẹ́nu the only person tí mo mọ̀ wípé èmi àti ẹ̀díjọ́ sọ̀rọ̀ owó rárá òun ni kábíyèsí kábíyèsí nìkan ṣo ni mo bá sọ. <laughs> ah oh my god. kábíyèsí ló sọ fún. yes. Mm. báwo ni ọ̀làǹrẹ̀wájú ṣó wá pa. Ah, ọlárìnwájú ọmọ akúrèdè kò tọpẹ ẹ fìyẹn lẹ. láàrin wo nìyẹn. ọlá kan náà tó ń ṣiṣẹ́ ní bt. ah ok kí n bá sọ. ẹ ah, eh, hold on èèyàn kan fẹ́ kí ẹ. ẹ ló láàrin ẹ ah, eh, báwo ni nǹkan pẹ̀lẹ́ jàre ọ̀rẹ́ ọmọyẹlé ló ń sọ̀rọ̀ o ẹ ọmọyẹlé akínọlá ẹ ojú mi mà ti rí nǹkan nínú ìlú yín báyìí wọ́n mà ti fojú mi rí oríṣiríṣi nǹkan yes jọ ṣé o mọ lè má kọjú ọlá ó ah, bọ̀ ah. bẹ̀ jọ máa bọ̀ ń bẹ̀ nísìn wá bá mi ń bẹ̀ máa dúró díẹ̀ all right ó ṣe ó ṣe ok mama expect ẹ̀ yà ah. all right guy later. wọ́n rí ìbọn ọmọ mi lójú mi títí ó fi kú ni ibi tí mo ti lọ sin ọmọ mi fún ara mi mò ń padà bọ̀ òun ló lè tún gba mọ́tò lọ́wọ́ mi. Ah, ah, ah. so títí tí ọkàn bá ṣẹlẹ̀ nítorí ẹ̀ ni èèyàn lè títorí ẹ̀ kó sọ pé òun fẹ́ sá lọ àbó òun fẹ́ ṣe gbá àbó òun fẹ́ ṣàwò so ìlú wa náà nílùú wa. kò sẹ́ni tí ò kì í ṣẹlẹ̀ sí àmọ́ nídìí tí ọlọ́run fi ń ṣe gbogbo àwọn nǹkan mi so ìbínú tó ń bí yìí ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ pípé nínú ìlú ẹ̀ kan nǹkan báyìí fún ẹ ṣó ti yé ń sìn ó kàn dùn mí pé nǹkan báyìí la fi jọ pàdé ni àmọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí nǹkan kan ṣẹlẹ̀ sí mi tó yà mí lẹ́nu gan mo fẹ́ lè sọ pé mi ò fẹ́ rí irú ẹ̀ rí ni o mo máa ń gbọ́ mo máa ń wò ó nínú àwọn movies tá a máa ń ṣàárí káàkiri but eléyìí surprise mi ìgbà tí gbogbo ẹ̀ ṣàdójúrò táǹgò pẹ̀lú òun wà pẹ̀lú wa òun console mi òun bá mi sọ̀rọ̀ one way or òun gbìyànjú agbára ẹ̀ dáadáa fún mi a ṣáà lọ sórí òkè kan a lọ gbàdúrà bí tá a ti lọ à ń padà bọ̀ lórí òkè lápàdé lédè kan lédè yẹn sọ pé ká ṣe ìtọrẹ àánú ara àtọrẹ àánú tí mo lọ ṣe i'm very very sure pẹ̀lú àwọn nǹkan tí mo ti rí mo kàn rí wèrè kan ni ó ní fóun lówó mo dẹ̀ fún lówó bó ṣe ju báàgì kan sí mi ni ọ̀rẹ́ mo máa ṣí báàgì yẹn wò millions ni o. owó ló wà bẹ́ẹ̀. owó ńlá gidi ni kì í ṣe kékeré o ẹrù owó ńlá ló wà bẹ́ẹ̀ o owó yẹn rílì ó rílì yà mí lẹ́nu di bí mo ṣe jókòó tí mo bá yín sọ̀rọ̀ ẹ̀rù yìí ń bà mí ẹ̀rù ń bà mí o. pẹ̀lú gbogbo rádaràdà táwọn èèyàn ń ṣe tí wọ́n ń jalè tó ń ṣe everything káàkiri yìí ìwọ tó ṣì rí opportunity pé ẹnìkan tún jọ̀wọ́ sí ẹ. ó jọ̀wọ́ sí mi. Ah, ìwọ ni luck. Eh, yes. máì tí ì dàbẹ̀ ah, ah. yà ń bèrè lọ́wọ́ ṣé oṣù ọ̀pẹ bọ́dọ̀ ṣe rí ló sọ fún wa yìí ṣé kì í ṣe pé o tẹ́ǹdì. àtẹ́ǹdì báwo má kànjú tí n bá máa tẹ́ǹdì má ti tẹ́ǹdì kí n tó pàdé ẹ̀ má ti tẹ́ǹdì. má ti tẹ́ǹdì kó torí mi. olú ti wá rọwọ́ kò yé mi. ó jọ̀wọ́ sí mi mo sọ fún ẹ wípé mò ń bọ̀ mo pàdé lédi yẹn lédi yẹn ní pé kí n ṣètọrẹ àánú. ó ti wá yé mi sìn tó bá jẹ́ pórí òkè ló lọ tán jíṣẹ́ ìfún ẹ tó dẹ̀ rí gbà lóòótọ́ orí òkè ń bá ti lọ bí ó ti ṣoríire onílọ́ọ̀kì ni lóòótọ́ ṣe lock ní ṣá. oríire ní lọ́ọ̀kì ní jàre kí ló kẹ́ pẹ́. lọ́ọ̀kì nìyẹn yẹn ò ní kankan kò sí kankan nù. kí ni. nígbà tó ti sọ pé ò tẹ́ǹdì lọ́ọ̀kì nìyẹn oríire ni. ẹ wá ṣe oríire ní ṣá because ara tí ìyàwó mi ń sọ náà ni mi gbọ́dọ̀ tàn yín lọ́kùnrin sọ́kùnrin mo mọ̀ mọ̀ sọ̀rọ̀ yìí ni o yàtọ̀ sí pé mo fẹ́ fi jẹ́ kó mọ àwọn nǹkan tèmi náà ti go through kó tó di pé ìwọ náà rírò nǹkan tó rí àti pé mo tún dọ́gbọ́n fi bá yín sọ̀rọ̀ pé ẹrù yìí ń bà mí o sórí ilé lẹ pé ṣá pé wèrè gbowó sí mi. lọ́ọ̀kì nìyẹn náà Ah, tí wèrè ò bá gbé fún ẹ ó lè gbé fún wèrè ẹgbẹ́ ó lè gbé fẹ́lòmíì oríire nìyẹn jáde. pé ó ní lọ́ọ̀kì ni wèrè ṣe pé fún. of course. wèrè lè ju owó sí wèrè ẹgbẹ́. lágbára ah, náà. sórí ah, yẹ kí n wá sùn kankan fún ẹ. o gbọ́ tó sọ pé téèyàn bá ṣoògùn àwúre wèrè ló kọ́kọ́ nájà ẹ̀. oríire ní gbàgbé kíni olókè. ẹ o ṣoògùn wọn kàn fi pòwe ni ṣùgbọ́n oríire ni gbàgbé gbàgbé. ọlá kò sí problem gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ fún ẹ èmi ń fi ìlú yìí lẹ̀ mọ́ ń lọ ń tèmi o àkí ló ṣẹlẹ̀ ibo ló ń sá lọ bó ló ń sá lọ ṣebí torí ẹ̀ náà ni mo ṣe sọ gbogbo eléyìí tí mo sọ ọ́ lẹ̀ pé pé o má bàa sá lọ bí kankan a mọ̀ pé ìlú wa ibo la fẹ́ sá lọ nù ìlú wa. ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ní bàṣẹ dá ẹ. ẹ ọlárẹwájú ìwọ ní lọ́ọ̀kì ni orí kan náà kan la jọ gbé wá sílé ayé ìwọ̀n bá ń tó tún kù lọ́wọ́ tèmi mi ò lè jẹ́ kẹ́nìbọ̀dì tún gbà ó ń sá lọ. tó máa gbà á ah. sùúrù. <laughs> whichever way má kọjú ọlá ah nice building nice place. ah thank you very much ṣe Ọlọ́run ló ṣe ṣé wàá rí tí mò ń sọ nìyẹn à ń sọ pé onílọ̀kọ̀ ó ń jiyàn hmm. ṣé orídìí tí mo ṣe ń ṣe orí nìyẹn wàá rí pé èmi náà ń sìn èmi náà máa ń ṣoore mo máa ń ṣoore fáwọn èèyàn lọ́nà òfin bùkún mi wọ́n jíṣẹ́ pé kí wọ́n ṣoore ó dẹ̀ ṣoore wèrè ju owó sí ẹ. mi ì tiẹ̀ mi ì tiẹ̀ mọ tí mo fẹ́ ṣe é sìn bóyá àdúrà tí mo dẹ̀ máa gbà fún wa ni pé kí wèrè máa ju owó sí gbogbo wa. <laughs> kó máa ju tí wèrè bá máa ju owó sí mi kó dùn sí mi kó fọ́ sí mi bí òjò àbí kí ló. wo <laughs> àìṣe fọkàn mi balẹ̀ ni ọ ọlọ ọlọ ẹ̀rù bà mí. <laughs> máa pè é sí ní ọ̀rẹ́ rẹ̀ how do you mean o ṣe máa pọ̀ ẹ máa pè mí lọ wo wo mo mọ̀ ẹ bó wá wo àbọ̀ mọ̀ tiẹ̀ bẹ́ẹ̀ má ẹ bá pè mí ní ọ̀rẹ́ rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ sọ fún un má pè mí lọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ mm. jẹ́ kó mọ níbi tó wà yìí ẹ tó bá ti ní kó mọ níbí báyìí àfìmọ́ ń bí náà ṣáà mọ̀ pé wèrè ló jẹ́ ká <laughs> that is it. wo alaye èmi ti lọ. jẹ́ kí n máa lọ àdèmáyé fún lọ́ọ̀rẹ́. kó mọ̀ tó ṣẹlẹ̀ a sì lọ́rọ̀ mi ìdàbẹ̀ sọ èmi mo kàn distract yín pẹ̀lú má jẹ́ kí mi bá ẹ̀ sọ bò ó. Ah, má bínú just fún mi ní ìṣẹ́jú kan bí mo ṣe ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ ní òun láti take it easy ṣùgbọ́n pé òun ni ò jẹ́ ká mọ ibi tá a fẹ́ gbọ́rọ̀ sí ọ̀rọ̀ tiẹ̀ tó gbédè yẹn tó tún fi distract. má kánjú. ó dà ẹ sọ nǹkan tẹ fẹ́ sọ màá dúró bọ má má pẹ́ o. wàá kò sí no no ìwọ máa jọ ẹ nínú discussion yìí. mo ti gbọ́ tó yẹn sè ó tún ní nǹkan kan tí mo mú àwàdà táwọn ṣe lè jẹ tó ṣe problem mo ti gbọ́. Ah! ọlá ọlá kí ló ṣe kí ló ṣẹlẹ̀ ni mo tún ṣe. àbí kò mọ̀ pa ti di àsì lọ́rọ̀ ni ojú ah. fọ́ọ̀mù tó fi ń dúrà jáde. ẹ̀ ń jà ni. Ah, jáde ni àṣàwàdà wọlé ibo ló wá ń kánjú lọ kí ló ṣẹlẹ̀. mímú. Charles. Charles. àmọ́ um, gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìsàlẹ̀ bílátẹ̀ kan ni mo rí nínú CCTV ah, ṣe sẹ́ẹ̀lì mo gbọ́dọ̀ jẹ́ kẹ́ mọ́ Eh, ọ̀rẹ́ yín tó wà ń bí tí wọ́n ga tí wọ́n kúrò ń bí láìpẹ́ yìí bàbá mo dáhùn mo dáadáa ojú wọn wà very very familiar gan gan gidi. Ah, bàbá jẹ́ bá rántí pàrọ̀ bọ̀bọ̀ tí alọ́gbé wa aláyé tó ní tó kólẹ̀kẹ̀ sọ́run yẹn kógbó sọ́run yẹn tí a fẹ́ gbèrè ẹ mọ̀ pé àwọn tibítibí wọ́n lé wa gan so mọ́tò aláyé yẹn la gbà tá a fi gbé bọ̀bọ̀ yẹn rìn o mọ́tò yẹn la gbà ń jọ yẹn wá. mọ́tò ẹ̀ làgbà. bàbá wa la gba mọ́tò ẹ̀ mọ́tò ẹ̀ wa gbọ́ ó dá mi lójú bá in fact èmi mo lé pa mo fi bọ́n lé gidi gan ni kó bọ́ lẹ́nu. Ah! there is problem. chairman is there any problem. there is problem bọ̀bọ̀ tó wò yẹn àjọ lọ the same university ni. Ah, eh, bàbá ṣe yẹn wá ní problem ni. kò sí problem fọmà wò ọgbẹ́rì ló máa jìyà. kò sí sẹ́wọ̀n bàbá jẹ́ bàbá tó wà ní. no no no ah, láàrin iwájú nǹkan tó ń sọ yẹn ò dáa ah, bó ṣe kúrò mẹ́yẹ ò dáa tó náà dáa yẹn ò dáa o dẹ̀ fi mí síbẹ̀ yẹn o kàn kúrò mbẹ̀ o dẹ̀ lọ bẹ́ẹ̀ yẹn o dá tó kí ló dé tó fi ṣe bẹ́ẹ̀ it's too good now. mo mọ nǹkan tí mo sọ sẹ́yìn ṣé mi ò ní dá mọ́tò mi mọ̀ ni. ṣé bẹ́ẹ̀ mi ni mo pè ẹ́ èmi ni mo pè é fúnra ara mi pé kó wá o dẹ̀ débẹ̀ yẹn o dẹ̀ rí nǹkan kan àbí nǹkan kan ṣẹlẹ̀ o dẹ̀ kúrò mbẹ̀ just like that kí ló ṣẹlẹ̀ mo ṣebí mo sọ fún ewu náà fúnra rẹ dẹ̀ mọ̀ wípé gbogbo ìgbà tí mo fi ń sọ wípé wọ́n gba nǹkan lọ́wọ́ mi wọ́n gbowó lọ́wọ́ mi wọ́n ṣe gbá wọ́n ṣàwọ́ gbogbo nǹkan yẹn sì ń gbóná ẹ́ o lè kúrò mi just like that kí ló ṣẹlẹ̀. mo sọ wípé mọ́tò mi mọ́tò mi ló wà lọ́dọ̀ mákàndú ọ̀la yẹn eh? mọ́tò mi ló wà nínú ilé yẹn. ọlọ́runwájú mọ́tò tí wọ́n gbà lọ́wọ́ tiẹ̀ mọ́tò tó gbà lọ́wọ́ ẹ̀. ẹ nà. no mọ́tò ah! dẹ̀ dẹ lójú kan tó sọ. So mo wà very sure ni o. Ah, eh, eh, ọlárẹ̀wájú ṣó o dẹ̀rù wípé bishop wà ní àárín yẹn ṣá pẹ̀lú mákànjú. èmi ò mọ yẹn o mi ò mọ nǹkan kan sí ìtò sọ yẹn bọ̀tún tó dá mi lójú tàdá ni wípé mọ́tò mi nìyẹn bọ̀bọ̀ tí mo dẹ̀ ń rí yẹn bọ̀bọ̀ tó drive mọ́tò yẹn gangan ẹ̀mí mi tiẹ̀ ń sọ ni ẹ̀mí mi ń sọ ni ojú bọ̀bọ̀ yẹn jọ ojú àwọn tí wọ́n gba mọ́tò lọ́wọ́ mi ó dojú ìkànnù wọn. ok kò sí problem máa get back sí ẹ. ok ọ̀rẹ́ ok ok. get used car now ah, ah tó bá fẹ́ ra mọ́tò ó máa ra tòkúbọ̀ tàbí kó ra brand new one ọlámídé. ọ̀la kó yẹ kó ṣe bẹ́ẹ̀ yẹn èmi kò ra mọ́tò ni mo fẹ́ fi mọ́tò yẹn ṣàánú ni ẹ ó dẹ̀ wá bínú lọ bẹ́ẹ̀ yẹn. mi ò ṣe ní bínú sẹ́mi mọ tí mò ń sọ ni mi ò ṣe ní bínú báwo wọ́n gba mọ́tò lọ́wọ́ mi ọmọ kan tí mo gọ́tù kan tó gba mọ́tò lọ́wọ́ mi ni ọmọ adúrú kan tí mo fojú mi rí ni ọmọ kan tí mo ti pass kó tó di pé mo gẹ̀ẹ́tì eléyìí ni mo wá ra mọ́tò mo wá ń gbé mọ́tò wọ́n wá gba mọ́tò lọ́wọ́ mi mo wá rí mọ́tò yẹn nínú ilé ọ̀rẹ́ mi kí ló fẹ́ kí n ṣe. okay listen sórí mọ́tò tó ń wò yẹn mo ṣẹ̀ṣẹ̀ rà ni ó wá ní little fault mo lè ní kọ́ lọ ṣe kọ́ gbé padà wá kémi náà tẹ̀sẹ̀ wò kí n confirm ẹ̀ mo mọ̀ pé kì í ṣe tò. o oh, ìyẹn ló ṣe wà lọ́wọ́ ti àbí. yes. bọ̀bọ̀ tí mo rí yẹn bọ̀bọ̀ tí mo rí tó gbé mọ́tò yẹn wọlé yẹn ojú yẹn jọ ojú ẹni tí ó gba mọ́tò lọ́wọ́ mi. nice one. ó jọ ojú àwọn tó gbà lọ́wọ́ mi. nice one. kò wáyé kó pariwo bẹ́ẹ̀ yẹn náà àgbà tó ti rí pé ojú ẹjọ́ yẹn mo mọ ẹni tó ta mọ́tò fún mi òun la máa tẹ̀mọ̀ a máa tẹ̀sẹ̀ a gbé á dẹ̀ sọ fún tóun ti rí mọ́tò. that is it. wọ́n dẹ̀ fẹ́ mọ́tò yẹn padà. that is it. má kọjú that is why tí mo fi wà ń bí. tó tiẹ̀ ìdí nìyẹn tí ẹ lọ lẹ́sẹ̀ tí mi ò bá jẹ́ pé mo trust ẹ tí mi ò dẹ̀ rí ẹ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ o rò pé màá wá bá ẹ ni. màá bá ẹ àmọ́ sọ tí mo fi wá bá ẹ ni kó jẹ́ open place torí ẹ̀rù ti ń bà mí mo gba mọ́tò lọ́wọ́ mi mo rí inú ilé ẹ <laughs> ẹ̀rù ti ń bà mí ẹni yẹn ni mo fẹ́ mọ̀ ẹni tó ta mọ́tò fún ẹ òun ni mo fẹ́ rí. bó ṣe dúró yìí ó ti mọ̀. òun la fẹ́ rí o. bó ṣe dúró yìí ó ti rí. Ah. we can trust him. yes. definitely we can trace him. Oh no no no no no. purpose tí mo fi wá nìyẹn tó bá lè ṣe yẹn fún mi. now next time má máa bínú bẹ́yẹn. next time máa wo mọ́tò tó bá fẹ́ rà kò yẹ ìwọ náà yẹ mọ́tò tó fẹ́ wà àrúrà wò jẹ́kẹ̀ dáadáa kó mọ̀ kí irú mọ́tò yìí ni. ẹ eh, o ní point mi. tí mo bá kí ṣe ọ̀rẹ́ ò ní nǹkan mi tí mo lè ṣe náà. má bínú I àbí lọ́tò ju ebáfẹ́. mo ní nǹkan tí mo lè ṣe. má bínú sẹ́wúrọ̀ jẹ́ kí n ah kí ni yẹn èmi rẹ èmi náà ló ń wọ ọwọ́ má bọ̀ alright. Ah. kò kò kò really make sense tí mò ń sọ nìyẹn. má bínú má bínú ah. alright just hold on má bínú jọ. bọ̀bọ̀ yẹn ni mo ní láti jẹ́ ká mọ títí ká mọ tó ṣẹlẹ̀ ó ní tí mo sọ̀rọ̀ lójú chill now ní sùúrù. yeah yeah well done well done. afa. Eh. Um, kí ni ẹ fọwọ́ dẹ̀ mi Oh, good one. Nice one. I'm máa pẹ̀. All right. Bàbá yìí ni bàbá yìí ni bàbá yìí ni bàbá yìí ni bàbá yìí gógó. Àwọn tí wọ́n rẹ̀ fún ọmọ mi rẹ̀. Ọmọ tí wọ́n rẹ̀ fún ọmọ mi rẹ̀. Kò ní jẹ́ fún ẹ. Bàbá yìí ni wọ́n rẹ̀ ọmọ mi. Now I understand. Now I understand. Mo ní dájú ìmọ̀. Kò ní jẹ́ fún ẹ òní sórí rẹ̀. O tún fẹ́ lù mí àbí? Lẹ́yìn tẹ́ wọ́n rẹ̀ fún ọmọ mi àbí? lẹ́yìn tẹ́ wá rẹ̀ fún ọmọ mi mọ́lẹ̀ o tún fẹ́ lù mí kò ní dáa fún ẹ kò ní. Ah! now I get it accept you. Bákọ̀jọ́lá now I get it. Mo ṣẹ̀ṣẹ̀ rí sí yìí o. Àbí ìwọ ni bàbá ìdè ṣe o sọ pé bọ́ọ̀sì bọ́ọ̀sì bọ́ọ̀sì àwọn olè ní ẹ́ bọ́ọ̀sì adigunjalè ní ẹ́ abẹ́kọ̀ọ́ ìwọ ló gba mọ́tò lọ́wọ́ mi ìwọ ló rán àwọn boys wà kán wá rẹ́pọ̀ ọmọ mi mọ́lẹ̀ that is good. Wọ́n gbogbo èèyàn ló máa bá a gbọ́ gbogbo ayé ló máa bá a gbọ́ yéé. I said hold it. O lè bá mi sọ anything mọ́. O tẹ́ bá fẹ́ ṣe ṣe. O tẹ́ mi náà ní màá ṣe fún yín ohun tí mo ní màá ṣe fún yín. ọ̀pẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ ń dàgbà inú ọmọ ádámù ń bàjẹ́ bí kòtòkòtò kòtòkòtò làjà ńlá mi. ìwọ ńkọ́. mo rí nǹkan kan sà. ó dàbí ẹni pé wọ́n ti fọ́ọ̀mù àga ẹ̀sìn papọ̀ géètì wọn ló wà ṣíṣe lẹ àdẹ̀bẹ́ níbọ̀ nínú ilé. let's go. orí ọkà ọmú. ṣé ká pákílẹ̀ tó mọ̀ ni. sọ fún bàbá kan jẹ́ ká ṣe kínní yẹn fún tipẹ́tipẹ́. tó lọ́gbọ̀n tó bá fẹ́ jẹ̀kọ́ á fún lẹ́kọ̀ọ́ tàbá tó wá fẹ́ fún lẹ́kọ̀ọ́ tó bá lóun ò ní gbà tá a dẹ̀ fẹ́ kó jẹ́ ẹ̀kọ́ yẹn ó níbi tó máa ń kàn sí. ọlá. wọ́n lẹ́ni tí ò mọba ló fọba ṣeré ẹni tí ò mọ̀ pé ìjà ní ogún méjì òun ló fi ìjà hàn rí wọ́ ìjà mi á gí ẹ má ìjà mi á bẹ́ẹ̀ lórí ìdànù ìwọ ìwọ escape àwọn ọlọ́pàá mi. ìwọ ló ráwọn ọlọ́pàá wá sílé mi àwọn boys tó ní kó wálé mi. bẹ́ẹ̀ni èmi ni èmi ni èmi ni mo ṣẹ̀ṣẹ̀ hàn. ìwọ ló ráwọn ọlọ́pàá wá bá mi. ìwọ escape àwọn ọlọ́pàá máa plan fún ẹ okú ò nínú yẹn ni máa plan fún ẹ ìwọ àbọ̀lórí burúkú ni ẹ ìwọ ló ní kí àwọn boys wá rèpò ọmọ mi wọ́n rèpò ọmọ tèmi mọ́lé o tún wá sọ fún mi kó wàá help mi láàrin oṣù mẹ́ta in the next three months ìwà help mi so what you are telling me is that tó fẹ́ ta mọ́tò mi tó bá ta mọ́tò mi tán owó mọ́tò mi tó ta olótú máa kó fún mi tó bá sọ pé fi help mi àbí àbí kan tó sọ fún mi kọ́ nìyẹn o fẹ́ fi owó àbúṣàbù lálejò o fẹ́ máa jẹ mí kó máa fẹ́ mi oh, o fẹ́ máa ràn mí lọ́wọ́ kó jẹ́ kó wọ́n ló tún jẹ mí lẹ́yìn kò ní dáa fáwọn tó yẹn bó o ṣe farabalẹ̀ tó gbọ́rọ̀ mi bẹ́ẹ̀ lọ ṣe máa farabalẹ̀ sunkún ẹ̀ èmi ni mo sọ fún ẹ bẹ́ẹ̀ kò ní dà fún ẹ ayé ẹ máa bàjẹ́ ni. bàbá kí ló sọ. àní kí ló wí bàbá. guys. Let's go take it easy. That year, mo never in your life I ever sọ fún pé take it easy mọ́ Only ẹ̀ damn me. mo sọ fún ẹgbẹ́ ẹni tó rán àwọn boys come wálé tí wọ́n wá rèpọ̀ ọmọ ẹ̀mọ́ bí wọ́n rèpọ̀ ẹ̀ títí ó fi kú to ni wọ́n gba mọ́tò lọ́wọ́ mi olótú ló fẹ́ ẹ̀bùn mi má tọ́jú ọ̀rẹ́ mi ni mo sọ fún ẹ̀ náà take it easy kàkà kí pọ́ má má da gbogbo ẹ̀rù ah! má tọ́ gbogbo ẹ̀ lójú wá nínú gbogbo wa kò sẹ́ni tó bá wà òkè mọ́ ni mo sọ bẹ́ẹ̀. mo wà mo understand ẹ̀rù kò ń bà mí. ó bẹ́tà kẹ́rù bẹ́ẹ̀ it is very very right kẹ́rù bẹ́ẹ̀ lára ó mọkọ tó fẹ́ tẹ́lẹ̀ ni o àsìkò dé tó máa mọ̀ mí o ó máa mọ orí èèyàn tí mo jẹ́ gọ́gọ́ ó máa mọ̀ mí sìn èmi àti newsers jọ lọ sí yunifásitì ni ó mọ̀ mí dáadáa má jẹ́ kí n pitọ́ ara mi fún ẹ kẹ́rù bá bẹ̀ dùbẹ̀ lọ. ee lára o mọ́kọ́ tó ní o. mi ò fẹ́ so fojú sunkún ẹ ṣàánú. o mọ́kọ́ tó ní o o mọ mi ni o. ọlá ṣàánú mi ọlá ṣàánú yìí báyìí kí ya jẹ mi ṣàánú mi ọlá ọlọ́run ṣàánú fún mi. tí òṣùwọ̀n ẹ̀dá tó ń ṣe bí ò bá tí ì pé á dàbí ẹni wípé òun ló lágbára jù láyé ni ṣùgbọ́n ní ìgbà tí òṣùwọ̀n ẹ̀ bá pé. Ah! Hmm irú wọn wọn á bojú wọn ò ní rí omijé Ayọ̀délé mò ń ṣiṣẹ́ lórí kéèsì yẹn gan we are working on it seriously by the time tá a bá máa parí iṣẹ́ tó lórí kéèsì yẹn mo fi dá ẹ lójú wípé bọ̀bọ̀ yẹn á ti ka àbámọ̀ bẹnu yes i'm assuring you okay wo máa pè é padà máa pè é padà máa pè é padà. ó sọ wípé ẹ rí ẹnì kankan nínú ilé yẹn. yes sir we searched everywhere agbogbo inú ilé yẹn a ò rí a single soul sir. you are going back to that house. okay sir. ẹ máa ṣáṣí everywhere pátápátá. yes sir gbogbo àwọn boys tó involve nínú kéèsì yẹn mo fẹ́ di gbogbo wọn ní ọ́fíìsì. yes sir. àbísọ́dá gbára jù fún ẹ láti ṣe ni. no sir kò pọ̀ jù fún ẹ láti handle sir. go back to that house. yes sir. bring those boys to this station. yes sir. àti wo àtàwọn tí mo fẹ́ rí gbogbo àwọn boys yẹn ń bí. yes sir. good you can go. thank you sir. bá a ṣe arrest àwọn oníṣẹ́ bíi bẹ́ẹ̀ làwọn míì tún dìde what is going on in this country. kábíyèsí mo ti ṣe ìwádìí mo dẹ̀ ti confam kódà mo ti rí àrídájú wípé Mákànjúọlá ló rán àwọn adigunjalè wá jà mí ní àfihàn sà. Are you sure? Yes, sir. Uh, excuse me, excuse me. Why are you talking like this? èèyàn láti ṣe investigation kó confam tó fẹ́ máa sọ otherwise sedition lè ń pass yẹ <laughs> ẹ ẹ mọ bí kábíyèsí ṣe jẹ́ sí mákànjú ọ̀la ni. mo mọ dáadáa sà. ok ok báwo ni mákànjú ọlá báwo lẹ́yìn ṣe jọjẹ. ọ̀rẹ́ mi ni mákànjú ọlá sà ẹ bọ mo mọ nǹkan tí mò ń sọ sà mo mọ tí mò ń sọ yes. àwọn tẹ̀ ń sọ yẹn lè dà lúrú ah, ah. ẹ confam dáadáa. babolóye. Yeah ẹ ẹ má bínú sá ṣe rí bẹ ṣe ń wò mí yìí ìlú ìkọ́ ni mò ń gbé o yes ṣe rí exposure mi pẹ̀lú experience mi kò fi ààyè sílẹ̀ fún èmi láti parọ́ mọ́yàn sá n tí mò ń sọ yìí sá mo ti confam òótọ́ ọ̀rọ̀ dẹ̀ ni mò ń sọ àní má kánjú ọlá ló kó adigunjalè wá jà mí I know what I'm talking about. <sighs> kábíyèsí àmọ́ tí mo bá wádìí mo mean tí mo bá investigate olóyè tí mo discover yìí pé má kánjú ó ní ọwọ́ nínú ìṣẹ̀lẹ̀ tó ṣẹ̀ yìí ah, má kánjú á gbà mí lọ́gàá á mọ̀ wípé ọba ni mí ọba tí ò gbàgbàkúgbà ọba tí ò sí nídìí àbòsí màá jẹ́ kí má kánjú mọ̀ wípé a kì í ṣe ayé ló wà o bàbá ṣetán ọ̀run làlà màá fi má kánjú jófin fún àwọn tí wọ́n ní ìgbàgbọ́ wípé tí àwọn bá dàgbà tán àwọn ní àǹfààní àti máa jalè àti àwọn tó ń ṣe lọ́wọ́ ah má kánjú a máa gbà o a máa gbà o ah. because tí èèyàn bá ń bínú kì í ṣòfin tínú èèyàn bá ń dùn kì í ṣòfin. olóyè olóyè olóyè olóyè olóyè olóyè ah mi ò tí ì bínú ṣé mo ti bínú ni mo ní màá ṣèwádìí tí mo bá ṣèwádìí tán tí mo bá rí nǹkan tí mo fẹ́ rí ni mo lè bínú olóyè the meeting is over. Uh, all right um, you heard him. yes sir. ẹ̀gbọ́n tán wí. very well. you can take your leave. no no no no no no no no sir no lóòótọ́ ó yẹ kí n travel out of this country but mi ò tí ì rẹ́dì láti rán rárá mo ń láti mọ ohun tó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ yìí mo ń láti dúró kí n mọ ìwádìí àti ìgbésẹ̀ tí kábíyèsí máa gbé lórí ọ̀rọ̀ Bákanjọ́lá yes lẹ́yìn yẹn mo lè travel even by weekend sir tí n bá rí kábíyèsí ò ṣe kankan lórí ẹ̀ mo tún ṣe ń padà láàfin yes thank you very much sir your majesty sir. olóyè i said the meeting is over. sir you had me a kì í wí fún ní títí orógùn ẹ̀sán ṣe oníṣègùn ṣe tiẹ̀ bó ṣe lóògùn tó kò mọ̀ rógùn ẹ̀sán ṣe ẹ̀sán ògbóògùn o lè dàgbò gbé. tó o bá rántí àti sùn wá ṣe rere. ẹ̀sán ọkọ̀ ọ̀gùn ẹ̀sán akẹ́. akẹ́.

àwọn ọgbọ́n ṣáṣá jù bẹ́ẹ̀ ọmọ mi lòpọ̀ títí ó fi kú àwọn ni wọ́n gba mọ́tò lọ́wọ́ mi mo tún délé wọ́n tún ti pàyàwó mi dànù ó wá dàbí ajẹ́nifẹ́ni ó ti pàyàwó mi dànù báyìí dúró lọ́ọ̀ ẹ wo pẹ̀lú mo ṣe ń wò wọ́n ìbọn ò lè ràn wọ́n mọ́ àwọn agbófinró tó dọ́lọ́pàá tí mo rò pé wọ́n lè bá mi mú wọn ó dàbí pé ọ̀rẹ́ làwọn méjèèjì ọ̀rẹ́ làwọn òun àti àwọn ọlọ́pàá àti gbogbo àwọn tọ́jọ́ ṣiṣẹ́ bí ọ̀rẹ́ ni wọ́n ẹ wo bí gbogbo tẹ bá mọ̀ tẹ lè ṣe fún mi gbogbo ọ̀nà tẹ bá mọ̀ tí ẹ lè gbà òun ni kí ẹ fún mi mo fẹ́ bà tiwọn jẹ́ o láti bí mo fẹ́ fi oògùn mo fẹ́ fi bà tiwọn jẹ́ ẹni tọ́pọ̀lọpọ̀ ọ̀bá lè mú ẹni tí mo bá lè ràn ó ní nǹkan mi tó máa gbé ṣubú gbọ́dọ̀ ni o. ayé mà ní ká o ṣé bí mo sọ fún ẹjọ nìyí tó bá jẹ́ pé o bá gbọ́ mo tí mo bẹ sọ́njọ́ yẹn ni gbogbo eh, tó ṣẹlẹ̀ yẹ ọ̀bá má tún ṣẹlẹ̀ mọ́ hmm? ṣọ wá rí i pé ọlọ́run ò ní kóòtù àwa fúnra wa ní kóòtù ara wa àwa la máa ṣèdájọ́ ara wa láàrin ara wa àmọ́ wọ́n ní bọ́mọdé bá sunmí kúmí á fi èsì kéèsì àìkóǹdì. wọ́n ti sunmí kúmí báyìí ìmí burúkú náà ti ṣubá ẹ ẹgbẹ́ bá mi dáṣẹ̀ rí àfún wọn ni ǹtẹ́ bá mọ̀ tẹ́lẹ̀ fún mi tá a bá máa pè wọ́n láti ibi ká pè wọ́n láti ibi kán dẹ̀ kú lọ ẹ jọ wọ́n dà mí lóògùn nù ni o ẹ jẹ́ fọ́ gbogbo ẹyin tán bá ní láàyè o. kò sí wàhálà ẹyin ṣé o mọ orúkọ wọn. mo mọ orúkọ ẹ má kánjú ọlá ló ń jẹ má kánjú ló ń jẹ. orúkọ ìyá mi. kò yá báwo èmi àti ìyá ò pàdé yóò kan lèmi mi ò mọ ẹjọ ṣe nǹkan ẹgbẹ ẹgbẹ ẹgbẹ ẹgbẹ ẹgbẹ ẹgbẹ ẹgbẹ ẹ má jẹ kí ẹjẹ problem wa. ọ̀rọ̀ orúkọ ìyá ẹ̀yẹn gbé ẹ ti sẹ́gbẹ̀ẹ́ ṣé nǹkan mi wà tá a máa ṣe tá a fi ní níjẹ orúkọ ìyá ẹjọ. ó wà torí mi tó ń wò yìí ṣàgbẹ̀sọ oògùn ni mí o mo lówó mo lóògùn mọ́ mọ́ nìyàn èmi a máa kọ̀yà fún ẹni tí yà bá ń jẹ èmi a sì máa kọ̀yà fúnra mi ta ló ń tọ̀hún igi ló dúró ní àbẹ́yẹn. <laughs> àmọ́ ju gbogbo ẹ̀ lọ wọ́n ní bí ẹyẹ bá ṣe fò náà láti sọ̀kò ẹ̀ ń dá a bá ta títọ̀ làátọ̀ tá a bá tọ̀ yọ̀ dẹ̀rùn lébi. wo èmi èyí déédéé bá tẹ ìyẹn jẹ́ o àmọ́ ẹni tó bá kọjá àyè ara ẹ̀ lọ́dọ̀ mi n ó jẹ́ kó fẹnu fẹ́ra bí abẹ̀bẹ̀ bẹ́ẹ̀ mo sọ fún ọ àmọ́ mo fẹ́ béèrè béèrè kan lọ́wọ́ rẹ dákun ṣé ẹ̀mí kan ò ti ti ọwọ́ rẹ bọ́rí ọyá bíi ẹ̀mí ẹran àbí téèyàn. ìyẹn báwo báwo lẹ̀mí ẹran àti téèyàn báwo lẹ ṣe fi fi ń wéra wọn èmi ò mẹ́ràn pa ò mo ò mẹ́ràn pa bọ́ máa ń jẹran dáadáa àmọ́ ti téèyàn dẹ́n sọ èmi èmi èmi yọ̀. ọ̀rọ̀ tó lè jẹ́ kan honestly ọpẹ́ ńlá ni fún Ọlọ́run Ọlọ́run fẹ́ dàgbé mi ò ṣe irú kan báyìí rí ah contract eléyìí mo dààmú jù lórí ẹ ah wàhálà ẹ pọ̀ wàhálà ẹ pọ̀ wàhálà ẹ pọ̀ wàhálà tá a máa ń ṣe lórí àwọn contract tó kàn máa ń yàtọ̀ tọ̀ síra wọn. ọ̀rẹ́ tí ilé pọ̀ jù. iṣẹ́ bẹ̀rẹ̀ mọ́mọ́kọ tí mo ń sọ mọ́mọ́kọ tí mò ń sọ wàhálà tí mo ṣe lórí ilé ó pọ̀ gangan. àpọ̀. tí a bá dààmú ara wa ta stress ara wa lórí iṣẹ́ kan tí ó bá bọ́ sí bá ṣe fẹ́ ìyẹn ló important jù. Ah, a bí ká dúpẹ́. ká ti wá dààmú dààmú dààmú kó má wà bọ́ síbẹ̀. a ah, kò dà iye dà iye dà. so a nílò láti waste time ara wa. mo bí lè pe the next thing ni pé ká mọ bí a ṣe máa pín profit orí ẹ right. yes yeah, yes because yes. in the next two months a máa parí contract yẹn a dẹ̀ ti máa mọye profit a máa pín lórí ẹ̀ kó tó di wípé a execute ẹ̀ àtọ̀ àbí bẹ́ẹ̀ kọ́. n tí mo rò ni pé lórí profit yẹn right bá ṣe máa ṣe ẹ àbí so èmi máa mú fifty percent o máa mú thirty five percent o máa mú ten so a máa fi five tó kọ a máa fi ṣe àwọn runnings kọ̀ọ̀kan torí àwọn kọ̀ọ̀kan wà tí mo ti ṣe gan tí mo ti fi ẹ̀mí rìn tẹ́yìn fúnra yín ò mọ̀ ó ti yẹ yín so ìyẹn ló important. ọ̀la hmm? mo rò pé ìdí tá a fi jókòó síbi ni pé a fẹ́ pín owó at least profit tàrí lórí contract àṣẹ àbí ìkan tiẹ̀ wà nínú àwọn ọ̀gá yẹn tó jẹ́ pé mo tiẹ̀ ti ń wọ̀nà bí mo ṣe máa fún lówó mo ti ń wá kàdé látàárọ̀ láti gbà tí mo ti dé. àwọn pín jarí ká tètè mọ. that means pé máìndé ò sí nìyẹn mo ṣẹ̀ṣẹ̀ sọ́tọ̀ sí mo lè mi àmú fifty percent ìwà àmú ten òun àmú thirty five adé fi five tó kù àfi ṣe àwọn ọ̀daràn ní sọ́tọ̀. ìgbà tó ṣe èrè. kémi ah, ah. ò ṣe èrè. ó eh, ah, ti fẹ́ máa tẹ̀kẹ̀ pàṣẹ náà ó dà máa bínú. kémi ò ṣe èmi bọ́tẹ́mi rò pé ẹ kò ṣe ni pé ká ṣàwó yẹn thirty thirty thirty ten to dẹ́kun ká fi ṣe kan tó fẹ́ fẹ́ ṣe àkọsẹ́ tó máa bí ẹ̀ nà bó tiẹ̀ fi ṣe kan tó fẹ́ ṣe gan àṣà mọ̀ pé. dákẹ́nu ẹjọ́ thirty percent wo ló ń sọ ìwé àti tálẹ́jọ́ fẹ́ pé thirty thirty mo rò kó sick ṣá olówó nú ẹ̀ ni major capital tó wà lórí project lórí contract àsọ̀rọ̀ pa èmi ni mi ní náà bọ́bá ìfidí ẹ̀ lẹ̀ ẹni ló filẹ̀ mi fún ẹ ní ten o tún complain mo rò kó rí ẹ̀ ò pé ṣá ó dẹ̀ wà nínú ọ́fíìsì mi ò sọ fún kódà kórìí mi dàrú next time tó bá bá mi ṣerú ẹ̀ i will walk you out. sọ wọn tẹfẹ sọ nìyẹn. àbẹ ẹ máa gbákú ṣe ètò bá mi sọ̀rọ̀ èmi. ṣé ọ̀nà tó fẹ́ gbà yẹn. ọ̀nà tí màá gbà nìyẹn. ọ̀nà tí màá gbà nìyẹn. ok owó yẹn ara tẹ̀mí ló kọ́ sọ́dẹ̀ lèmi ni ara tẹ̀mí ló kọ́ sọ́dẹ̀ lèmi ni mo mọ iye oṣù tí mo lò lábújá náà a ṣọ́ bàbá tó ṣẹlẹ̀ fámìlì mi ni ìyàwó àtọmọ wà mí ìfojú kàn wọ́n ẹ̀yin wà bí ẹ ṣe jẹ́ ìsọ̀fọ̀ ẹ̀ ó possible tí n bá sí làbújá kí n wà bí tí mo wà mo lè ti rí jù yẹn lọ ọ̀la ṣé o ti gbàgbé ni nígbà tó wà lọ́wọ́ mi tá a bá ṣe business àjọ ń ṣàní náà fifty fifty ni profit àbárí lórí ẹ̀ kí ló wá gbélé wa kí ló ṣẹlẹ̀. you are mad. one month plus tó lò ní Àbújá yẹn ṣé mi fún ẹ lówó. àbí company ò fún ẹ lówó ah. accommodation àti gbogbo àwọn kan company ò fún ẹ. ìyẹn náà máa. ṣé o ti rí pé o kọ̀ wípé o ti rí pé o ò ní làákàyè. wọ́n kò ní làákàyè. èmi ò ní làákàyè. ẹ ò ní wọ́n sọ fún mi olóòlò lu ara ẹ olú ẹ ní ti bẹ mo rọ ẹkọ lọlọ ara ẹ bẹ olú ara ẹ olú ọkọọkọ mo fún ẹ ní ten percent ten percent tí mo fún ẹ yẹn kọ kò yẹ kó gba owó rárá ah. yes ah. Oh. àwọn ọmọ pa ta máa ń kó káàkiri gan àní fún wọn lẹ́ni tí ìrọ o tí o gbọ́dọ̀ tó sọ ìwọ náà wo oh, o lágùnmọ́ra. wẹ́ẹ̀dọ̀ so ẹjọ́ mọ ni. máa ń lọ kàn pariwo fẹ̀fun fẹ̀fun látara kìlọ̀ yé. onírànú ni bọ̀bọ̀ yìí náà èmi ni mo lówó náà bọ̀bọ̀ yìí dẹ̀ ní títí nínú ẹ̀ tó fi sí kí ni tiẹ̀ ọ̀rọ̀ yìí ti wá. mi fún ẹ ní tẹ̀ nínú ẹ̀ ò dùn wọ́n bí tó bá tó àsìkò tó yẹ kó gbà tó yìí bínú tó ló gba owó yẹn máa kó fáwọn ọmọ aláìlóbi ọ̀ máa kó fáwọn ọmọ òbè. Eh, ọ̀la àsìkò no problem sórí owó tó máa kó jáde fọmọ owó bí àtọmọ aláìlóbi ló pọ̀ <laughs> ẹ jẹ́ kí ọkùnrin dè bóyá ẹ̀dẹ̀ ti gbàgbé bí kọ́ńtàtì yẹn ṣe dé ẹ̀mọ̀kẹ́ mọ̀ mọ̀ gbogbo òní tààrin ẹ̀mọ̀kẹ́ mọ̀ gbogbo bá a ṣe ṣe gbogbo ẹ̀ lọ́tún ló ṣe ẹ̀mọ̀kẹ́ mo mọ̀ gbogbo ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí ìwà àbàjẹ́ tí ò ṣe gbọ́n ta tá a ṣe ẹ̀mọ̀kẹ́ mo mọ̀ ẹ ó ti wá dé ibẹ̀ lè lọ gbogbo ẹ̀ lẹ́bí ọ̀dì máa gbọ́. wọn bí yẹ da ìyá tẹbi ìyá máa jẹ ẹni akẹ wọn bí da ọlá wọn bí yẹ da ẹni mo sọ. <laughs> èmi tẹ́ láàkì ọmọ àdí àìní ọlọ́run ẹ̀ẹ́rì náà wò kí n tó délé kẹ́yìn kan tó kú òǹbí ẹ̀gbọ́n wo bí ṣe ẹ̀ kan fún mi. kò yẹ sọrúkọ yẹ ẹ fún mi bóyá gbèké àbí àtọkẹ sọrúkọ yẹ ẹ fún mi máa wá lọrúkọ mọ yẹ ẹ lórí pé wọn bí yẹ ẹ dá kó lọ tú àṣírí mi. irú mi kú ìkọjá mi wá láìkì jù nìyẹn kí o máa sọ ọ̀rọ̀ sí ìyá àti tèmi. ẹgbẹ́lẹ́gbọ́ ẹgbẹ́lẹ́gbọ́ ó sì kó mi dáre tó o ká. ó lè ṣe o ó lérí gidi gan-an ni o àdẹ̀jọ́ fojú ara wa rí báyìí ni o. kò sí wàhálà iṣẹ́ tiẹ̀ bẹ̀rẹ̀.

no no no ó okay, òkè okay, wà okay, ó okay. Okay, ó one acre one ah no àní mo sọ pé màá ra ṣe má ta fẹ́ anybody o èmi àti kọ́lélé ti wò ó wà òkè ó make sense gidi gan ni now oh no no no no no no Every price sílẹ̀ ẹ fi price sílẹ̀ mo sì mo fẹ́ rà á ah Okay, ok ó dáa yẹ ká ṣe báyìí bó lẹ́wà gangan ibo lẹ́wà. Okay, okay. no problem ṣé mo sọ fún kò sí problem alright màá jọ yín sìn no problem. Yeah! Yeah! arákùnrin. Hmm. arákùnrin. èmi rẹ hmm. ló ṣẹlẹ̀. ajo dara. àwúrẹ́ sùn àmọ́ ju gbogbo ẹ̀ lọ tí èèyàn ò bá fi òtítọ́ inú àti ìwà tó tọ́ fi kún ó máa ń gbé ní ṣubú ọ̀làǹrẹ̀wájú. Oh ṣé èèyàn kan ló ní kó wá jókòó síbi kó máa sọ gbúra dáadáa nípa mi. gbọ́ ọlọ́rẹ̀wájú tí ò bá lọ jáwọ́ nínú àwọn ìwà burúkú kọ̀ọ̀kan tí ó wà ní ọwọ́ ẹ̀ ìbínú ọlọ́run ń bọ̀ lórí ẹ̀. ìbínú ọlọ́run lórí èmi ta ni wọ́. gbọ́ lọ ta gbogbo nǹkan tí ó wà ní ọwọ́ ẹ̀ gbogbo nǹkan tí o kó jọ kó o fọ́ owó ẹ̀dànù tí o bá ṣe bẹ́ẹ̀ wà á máa jẹ́ra ni ó dẹ̀ ní kú. àtìgbà tí gbogbo ẹ̀dẹ̀ ti ṣẹlẹ̀ mo ti ọlọ́run rán ọmọbìnrin yẹn sí mi ni torí bó ṣe sọ fún mi tán mo tún pàdé èèyàn kan náà same day tó tún sọ̀rọ̀ yẹn fún mi mo á rí lìrì pé lóòótọ́ lóòótọ́ ó dàbí pé ọlọ́run nífẹ̀ẹ́ mi ni òṣè tí ì pa mí dànù tó ti di pé ilé mi á wo gbogbo àwọn gbogbo àwọn nǹkan mi dẹ̀ fẹ́ máa bàjẹ́ lójú mi gbogbo àwọn nǹkan tí mo tún fowó ṣe òdìdílé tí mo fowó ṣe tó ti ń gbénu ẹ̀ wọ́n tún ló máa wó ẹ̀rù wá bà mí gan-an mo pé kí lélẹ́yìn máa rí pé ọlọ́run nífẹ̀ẹ́ mi ọlọ́run ò fẹ́ kí n kú látara látara nǹkan tó ṣẹlẹ̀ yẹn ni òun ló fi rán ẹni yẹn sí mi mo dẹ̀ jáwọ́ nínú gbogbo wa oṣù yẹn mi ò tiẹ̀ ṣe nǹkan tó jọ mẹ́bẹ̀ mọ́ mi ò mi ò fẹ́ ṣe mọ́ àmì lọ́wọ́ yìí ṣẹ̀fẹ̀ gbọ́ lọ́wọ́ yìí mi ò kí ẹ̀ mi ò ro nǹkan mọ́ o wọ́n ti wọ́n ti mi jẹ́ mi náà fẹ́ báyé wọn jẹ́ ni o wọ́n bá ọmọ mi lájọṣepọ̀ tipátipá wọ́n gba mọ́tò lọ́wọ́ mi wọ́n tún mi gbogbo tó wà máa gbà lèmi náà fẹ́ fún. fọkàn balẹ̀ fọwọ́ fara ẹ̀ balẹ̀. fẹ́ fún ni o. Mm, fara balẹ̀ sọ wá rí ibi tí ọ̀rọ̀ dé dúró yìí ìgbésẹ̀ ńlá la gbé o ìgbésẹ̀ tó ga hmm. a gbọ́dọ̀ ti bi pẹlẹbẹ mọ́ lè jẹ mọ́ bí gégélé báyìí là á ti mú jẹ sóyè ọ àmọ́ fẹ́ ṣiṣẹ́ kan fún ọ iṣẹ́ tó lágbára ni ojú òsì àti tọ̀tún òkú náà láì ṣàṣejọ ọ̀hún ọ̀rá sì jẹ́ tí n bá ṣe fún ọ tán tó jẹ́ tó gbé mi ó ti dòdì ṣé ẹgbẹ̀gí lológun ni tí wọ́n ń pólógùn jù ni àbí àbó olórí orílẹ̀-èdè yìí ló fẹ́ ṣàgùnṣe tí ó ràn kò sóhun tọ̀hún tá a bá ti lè rí ojú òkú tọ̀tún àti tòsí ó ti tán. kí ló ń ṣẹlẹ̀ gangan náà kí ló ń ṣẹlẹ̀ gangan náà ṣé kí n máa lọ ni. iṣẹ́ tó lágbàá mo fẹ́ ṣe fún ọ sí. ibo ni mo ti fẹ́ rí òkú dípò tí màá rí ojú ọ̀tún àti tòsí ẹ̀ ṣé kí jẹ́ kí n máa lọ ni mo ni màá ti rókù náà. Hmm, ti ti ọmọ rẹ tó kú ń jò ní ìlú. alẹ́ alẹ́ lo ogun tó máa bàjẹ́ náà ti bàjẹ́ tó fẹ́ bàjẹ́ ti bàjẹ́ kò sú àlà alẹ́ lo alẹ́ lo alẹ́ lo òun náà máa mọ̀ pé òun náà máa mọ̀ pé torí tiẹ̀ náà ni mo ṣe ṣe gbogbo nǹkan tí mo ṣe yìí tí n bá kọ́ tí n bá tètè tí n bá tètè heart fast wọ́n máa pè mí fún ara mi wọ́n máa pa mí wọ́n fẹ́ pa ogbó ìdílé kan run ni. orí tọ́ba lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ kò sí báyìí o tá a bá ti rí tá a bá ti rí pápápá wọn ṣiṣẹ́ tí wọ́n ṣe fún un lọ́wọ́ tán. ẹ ṣú àbí. Ah, ah. <laughs> lọ́wọ́ ẹ ló kó bí sẹ́ ọ̀bá pẹ́ nìkan ẹ pẹ́sẹ́. mi tí mo náà ti máa gbé gbà àmọ́ dá mi lójú pé mo ṣe ń lọ yìí màá máa gbìyànjú àwọn kọ̀ọ̀kan tí mo lè ṣe. gbìn gbìn. <laughs> gbìn yóò sì hù gbìn gbìn. o rántí ojú yìí. mo rántí mo rántí. o rántí. mo rántí ṣe bẹ́ẹ̀ yín lẹ́ni pé kí n lọ fún àwọn oníbàárà arúgbó obìnrin tẹ́ni ká fún wọn ní nǹkan pé kí n fún wọn ní nǹkan tẹnu oúnjẹ àtowó mo fún wọn náà mo fún wọn. arákùnrin lóòótọ́ ẹ ṣe àmọ́ ẹ ṣe pé. mo ní mo mo fún wọn gan kódà nígbà tí mo fún wọn tán mo nǹkan yàtọ̀ nǹkan yàtọ̀ díẹ̀ mo fún wọn nǹkan yàtọ̀. arákùnrin tẹ́ ẹ bá rántí dáadáa ẹ rí pé èèyàn méjì lẹ ṣe ó kù ẹnìkan. olórí burúkú ọ̀rẹ́ tí mo ní ni àṣì ọ̀rẹ́ rẹ tí mo ní ló fẹ́ bà ayé mi jẹ́ èmi ò mọ̀ pé olórí burúkú ni mi mọ̀ pé èèyàn rà dáadáa ni olóró àwọn boys ẹ̀ wá olóró àwọn boys ẹ̀ wá tí wọ́n wá rèpọ̀ ọmọ mi nínú ilé wọ́n rèpọ̀ ẹ̀ títí ó fi kú ni ó gba mọ́tò mi ó tún ti pa ìyàwó mi báyìí olórí ó ní ó ráyè ṣe kẹta ẹ wo ẹja tẹ fìyẹn lẹ̀ náà ṣe rí gbogbo èyí tẹ́ ẹ̀ ń sọ yẹn èmi ò mọ̀ nípa ẹ o. ohun tó ṣẹlẹ̀ sí mi ni mo ń sọ fún yín tí. àmọ́ èyí tèmi ń sọ fún yín gangan tí mo ní kẹ́ lọ ṣe òun lèmi mọ̀ tẹ́yìn bá rántí dáadáa wípé nínú àwọn méjì tẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ ṣe fún kìíní nìkan nǹkan bẹ̀rẹ̀ sí ní yàtọ̀ bẹ́ẹ̀ ṣe fún kejì nìkan nǹkan bẹ̀rẹ̀ sí ní yàtọ̀ fún yín wọ́n ń dẹ́yìn nì àmọ́ tó bá jẹ́ wípé ẹ̀yin wá ṣe tẹ́lẹ̀ kẹta ìyẹn nìtura nànà yín bẹ̀rẹ̀ sí ní là nǹkan á wá bẹ̀rẹ̀ sí ní yàtọ̀ fún yín ní dáadáa á wá dàbí ìdáríjì ẹ̀ṣẹ̀ fún gbogbo ẹ̀ṣẹ̀ tẹ́yìn ti ṣẹ̀ sẹ́yìn àmọ́ nǹkan tó bá máa na ọmọ kò ní jẹ́ kọ́ ọmọ ó gbọ́ ọ. kí ni ìyẹn ti ṣe é sí kí ni gbogbo nǹkan tẹ̀ kálẹ̀ kí ló ní sẹ́nu pé wọ́n pa ìyàwó mi kí ló ní ṣe pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí àti pé kí ló ṣe bí ṣé bí jẹ́lẹ̀ yín ni àbí báwo ni báwo ló ṣe mọ́nítọ̀ mi káàkiri báyìí kí ló ṣẹlẹ̀ ó ti ṣoore fún mi gbogbo yín tẹ́ bá ti ṣoore fún yọ̀ọ́ báyìí ẹ máa jókòó tó rẹ ni ẹ máa ń jókòó tóore jù kí ló dé ẹ ti ràn yàn lọ́wọ́ ẹ fílẹ̀ jẹ́ kó ṣe tó fẹ́ ṣe ẹ máa ń jókòó tóore jù jókòó tóore kí ló dé kí ló ṣẹlẹ̀ gan. bóun lọ ni kò lọ mú ojú ọmọ ẹ wá kó lè fi gbẹ̀san. Kalarábìnrin Kalarábìnrin. Kálábì. ajá tó bá wọlé tẹ kù. ẹjọ ẹjọ ẹjọ yé yé yé yé yé yé yé yé yé yé yé yé yé yé yé. báwo la ṣe máa get ara wa out of this mess searchlight ti wà lórí wa àwọn ará àdúgbò wọ́n ti tẹjú mọ́ wa ọlọ́pàá ti ń wá wa kábíyèsí gangan ti wà lórí kéèsì wa wọ́n ti mọ̀ pé mi ni mo lẹ́yìn yín hey guys ẹ rori ẹ gbọpọlọ lẹ kòmí tó lè tẹ̀yìn wọ̀gbí lẹ́nu o ó yẹ ká yà wá kó ṣe kíni kó bẹ́lẹ̀ kó dẹ̀ bẹ̀ sáré kí la máa ṣe. Ah, kábíyèsí ah, ẹ dákun ẹ wò bọ́ bá ṣe pé n bá ṣe nǹkan kan fún yín jẹ́ mọ̀ ẹ bí mo ṣe rí yín ẹ̀rú bà mí kí kí kí èmi tó ṣe pé yẹ kẹ́ ẹ ránṣẹ́ sí pé kí n wá mo sì sáré wá ṣé mo wà gbóníṣẹ́ yín mo ní wá ni àbí mo ṣe nǹkan kan tó bí yín nú èyí náà lẹ́ni gbogbo bí bẹ́ẹ̀ bá gbà mí ń pàkọ́ tẹ̀ ní kí n nìṣó ń bí wọn ò bí bàbá mi dà kí n jà yín yàn ẹ dákun. ẹ wo ilẹ̀kùn bíi baragada mo sílẹ̀ ẹ lè wọ bẹ̀ ńgbà tó bá wọ̀nyí bẹ́ẹ̀ bá gbà mí ńgbà kọ́tẹ́ ẹ̀kọ́ mi. wọn ò bí bàbá mi rẹ kí n mọ rìn ẹ dákun kò yẹ kẹ́ ẹ wọlé wá báyìí mi ló yẹ kí n wá bá yín ìfà kí ni kí ni mò ń dà kí mò ń ṣe tẹ́ pé mi ti mú un ní jẹ ẹ dákun. àwọ̀. mo jẹ́ gbèjégbèjọ bí ẹ̀rìndínlógún ọwọ́ fa. ǹjẹ́ èèyàn kan wà láyé tó wọ́n wà olúwa mi ó kàn ṣe pé nínú ọgọ́rùn-ún ó lè ṣe pé mẹ́ta lẹ́rìí tó ṣe é fọkàntán. Hmm. bẹ́ẹ̀ ni. jẹ́wọ́ fún ara ẹ ṣe fi ọkàn tán. èmi à ah, mo ṣe é fọkàntán ó kàn ṣe pé bọ́ bá ṣe bí èèyàn rẹ bí irú yín ni tó bá dáwọ́ lórí ibú bí wọ́n bá fọkàntán mi mo dà wọ́n tàn mọ́ torí èrè ni mo ṣe bí mo ṣe pa wọ́n. awo èèyàn bì ah! ni ẹ ọ̀tá ìlú ni ẹ. olúwa mi. kódà o ò fẹ́ kọ́ gba ó láṣeyọrí. ah mo ti sọ ògùn olùbákẹ́kẹ́ òun la wá wọlé tó gbọ̀n jẹ́jẹ́jẹ́ láì ṣe olè tí ò sì bọ́n lọ́wọ́ mi. ká wá sọ pé mi gbogbo ló wá wọlé ńkọ́. olúwa mi ó yẹ kẹ́rù ó bà mí ẹ̀ mọ̀ pọ́ bá ní yín tẹ́ ẹ bá lórí ohun gbogbo ó yẹ kẹ́rù ó bà mí. bó bá jólè ló wọlé bí wọ́n ṣe wọlé láàfin kí ló bá ṣe ò bá wọlé. inú bí mi. aláì tó wà ní ó lágbára ju àwọn ni ká wá sí kíni ká wá sáfìrà a gbọ́dọ̀ ṣe tí wọ́n ti mọ̀ pé mi mú wà lẹ́yìn ni. ẹ gbàgbé àti cast already but mo fẹ́ kẹ́ mọ̀ pé abẹ́rẹ́ wa máa lọ kán lókun tó di kò wá nílò lásán àákan láti fọpọ́ lọ sí ni. ó yẹ yín èmi wò ó pé bóyá kàn múra wa kàn wà níbì kan tẹ́nibọ́dé ò lè rí ibi tá a wà kákan mẹ́lẹ̀ síbẹ̀ ó ti yẹ yín títí tá a máa fi rí bóyá bí ọdún kan bí ọdún méjì tàbá dẹ̀ rí i pé everything ṣe kí ni o ti settle àjọ padà wá sílé àjọ máa sáré wá lọ but tó bá máa jẹ́ bẹ́ẹ̀ náà ẹ má yẹ ká jẹ́ kó jẹ́ lu rárá ẹ jẹ́ ká fò sókè oyè yín tàbá tẹ máa fò sókè náà ẹ má ká fò sókè tó jìnnà jù ẹ jẹ́ ká jẹ́ ibi tó yẹ pé akọni táàmù ká tó gba visa yẹn àdẹ máa lo àdẹ máa kásẹ́gbẹ́ kan kò ní sí anybody tó máa rí wa àdẹ máa sáré wá lọ́nbẹ̀ ó tán. nígbà tí a fún ẹ níṣẹ́ ṣe wípé o lè wá àbí kó o wá díẹ̀. o kọ́kọ́ sọ fún mi pé kábíyèsí mò ń bọ̀ mò ń bọ̀ o tún wá padà pè mí o ní kí n ní sùúrù ní sùúrù fún kíni. kábíyèsí olúwa mi. o fúùtù fẹ́ẹ̀tì awo tí o mọ nǹkan kan. kí ló jókòó tí tó ń pè ní nǹkan. Ah! Ah, ṣíọ. kábíyèsí olúwa mi ẹ dákun ẹ foríjì mi ò ní mọ̀ pé ibi tẹ́ ń bọ̀ rèé o mọ̀ wọ́n pé lórí ọ̀rọ̀ yìí ń lẹ wá sí o èmi sọ bẹ́ẹ̀ mọ́ o ògùn bẹ láàrin yìí o èmi awọ alẹ́ bí oṣù ni awọ afáàgìrì èmi àdàgìrì àdàgìrìgìrì lébi ìjà èmi ní ká máa mú díẹ̀díẹ̀ nítorí pé bàbá ní ká inú ẹrú ó ni mo ṣe mú bẹ́ẹ̀ àmọ́ tó bá sọ pé mo fẹ́ túra ká àwọn tọ̀dọ̀ mi mọ̀ mi bínú bá bí mi èmi akarajẹsà sẹ́nu fukọ̀fukọ̀ jó yàn kábíyèsí olúwa mi èmi ò fẹ́ dá ọgbẹ́ ayérayé sí yín lọ́kàn ni torí ní tí ń bẹ́lẹ̀ yìí o tó pin bá dálẹ̀ ẹ̀yin pàápàá nǹkan mi ò ṣẹlẹ̀. jọ́ọ̀ṣẹ̀ làwo jẹ́ kó túká jẹ́ kó dàrú jẹ́ kó má ṣe tò mọ́ rárá kódà kó jẹ́ olórí tó wà lamẹ́ríkà ló wà ń di ọ̀rọ̀ yìí ẹ jẹ́ kó fojú ko kódà kó jẹ́ ọmọ ọba ni. olúwa mi ẹ sì rú ọ̀rọ̀ yìí dáadáa torí bí n bá dálẹ̀ tán ẹ ní dúró ṣe é rú dáadáa. àwo ohun tó bá rí kò ṣe tí n bá rí kí n ṣe. mo fẹ́ mọ ẹni tó wà ń di ooo kíni kan lẹ́ kàn ṣe fún mi ṣe rí àkúntẹ́ ń bẹ lọ́rùn yìí ẹ̀jọ̀ ẹ̀yọ kan fún mi ń bẹ̀ mo dàn kan wò táyé mọ̀ pé n ò kàn jókòó tí kan lásán n tí mo jókòó tí n bí ojú n tàn wò lọ ẹ̀jọ̀ àkún kan fún mi ká kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ibẹ̀ kẹ́lẹ́ bọ̀ bóyá oògùn bẹ láàrin bóyá òsì. ẹ̀yin onílé yìí ẹ̀yin onílé yìí o ẹ̀yin onílé yìí mo pè yín mo fẹ́ kẹ́ ẹ sáré tètètètè wá tẹ́ ẹ bá roko mo fẹ́ kẹ́ ẹ dé tẹ́ ẹ bá rọ̀ṣà mo fẹ́ kẹ́ ẹ bọ̀ ẹ̀yin là ń tàn mọ́lẹ̀ sí ní tó bá dúdú tó ṣókùnkùn lójú ayé tó ṣe pé kéréde ni lójú awo mo fẹ́ kí kábíyèsí ó mọ̀ wípé nǹkan ń bẹ láàrin yìí ẹ ṣeun kábíyèsí olúwa mi ẹ gbà lọ́wọ́ mi ẹ kàn fi nu ojú yín mo fẹ́ kẹ́ ẹ rí nǹkan kan tẹ́yìn ò kẹ́ ẹ lè mọ̀ pé mọ̀mọ́ tí mò ń ṣe àfi akọ́yìn ní ojú yín ẹnu dáadáa. ẹ̀yin òdìmọ̀dìmọ̀ òdìmọ̀dìmọ̀ tí ń dìmọ̀ ròkò mo fẹ́ kẹ́ ẹ sáré tètè wá ẹ̀yin lọ sílẹ̀ lọ́wọ́ lẹ́sílẹ̀ ajérò lẹ́sílẹ̀ ọwọ́rọ̀ gún àga mo fẹ́ kẹ́ ẹ sí tààrin yìí kábíyèsí olúwa mi ẹ wo ẹ tẹjúmọ́ bíi tí mò ń wò yìí ẹ tẹjúmọ́ bẹ̀ dáadáa. mo fẹ́ ká sílẹ̀kùn ẹ̀yin tẹ̀ ń sílẹ̀kùn ayé tẹ̀ ń sí tọ̀run ẹ yọ kéré bẹ̀ kúrò ẹ tẹjúmọ́ ẹ̀yin ajá bá bá lọ sóde lajá tẹjúmọ́ kábíyèsí olúwa mi ẹ tẹjúmọ́ bí. ẹ má kọjú má kọjú ọlá. ẹ mú mọ́ra má kànjú lẹ̀ ń wò kábíyèsí ẹgbẹ́ mi náà wí lórí tàtà dé yìí ó ní tẹ́ kọ́ sọ́ngbà tẹ wọlé má kànjú kan lẹ̀ ń wò yìí òòṣà àkúnlẹ̀bọ ilẹ̀ ń wò yìí ìgárá ni ìgárá ìgárá ọlọ́ṣà ilẹ̀ ń wò yìí tí mo sọ fún yín. ọmọ ẹ̀gbọ́n ìyá ọba ni. èyàn ní kó má jalè abẹ́mẹ̀ tó dúró yìí ọjà wèrè ju gbogbo nǹkan lọ ẹ̀mí èyàn ò sì ju báyìí lọ lójú rẹ̀ kábíyèsí olúwa mi ń tẹ́ ilé ẹ̀fẹ́ rí ilẹ̀ ti rí kí ilẹ̀ fẹ́ kà sí. kábíyèsí ẹ̀ mọ̀ sọ̀rọ̀ awo bẹ́ẹ̀rán bá da fánù. a fi kó fa. ẹ jẹ́ fi kó. ẹ ká fi kó fa. ẹ jẹ́ kó dànù balẹ̀ lọ. ẹ rò lẹ́ẹ̀mejì kẹ́ tó sọ torí bí n bá fọ́gbà yànga ìtàn kò ní í ṣe kó. awo fọ. kí n fọ. fọ́gbà yànga. ẹ gbà ẹ fà kún yín sọ́rùn ẹ̀yin ó wà yẹra ẹ̀yin yẹra sún sẹ́yìn ẹ yẹra torí tí n bá dalẹ̀ tán sún sẹ́yìn. mo ti sùn. ẹ sún ojú kan lẹ́wà yìí awo awo mo ti sún mo ti sún. Ah, ah, ah, mo ní ẹ̀sùn sáré tí Ṣàngó bá ń jà gbogbo ọwọ́ tó bá nà ọ̀nà níbẹ̀ ẹ yàgò ẹ rè jókòó ọba lẹ́yìn ọba òjòkó yọmọ pàṣẹ síbẹ̀ ti pè mí láṣẹ ẹni kí n fọ gbogbo rẹ ẹ rí mú fọ tí ẹrù ó bá yín nísìn ẹ lọ rè jókòó má kọjú má kọjú ẹ lọ rè jókòó ń ti yín má kọjú ọlá o má kọjú ọlá o má kànjú ọlá ọjọ́ ti pẹ́ tí gọ̀ǹgọ̀ rẹ ti ń ká obì ti ń ká wùsà ó ti wá ká odi ẹ̀yìn báyìí ó sì dandan kó yá ẹ̀yin onílé yìí mo fẹ́ ká ẹ fẹnu mi ṣàṣẹ ìrọ́kẹ́ ẹ fọ́ o mo fẹ́ kó o gbóhùn ẹnu mi láṣálẹ́ yìí wọ́ epo pupa ìníbẹ̀wò aṣọ funfun jẹ́ oṣù ìníbàyẹ fún jẹ́ àtọ́sù àtẹ́fún èédú níbàyẹ wọn jẹ́ o gbogbo bíkíbi tó bá wà káyé rẹ̀ ó bàjẹ́ kásàsì ó mú ọ kásàsì ó mú ọ. àtiwọ́ àtàwọn ará rẹ̀ kéèdì ó mú yín káàrí yín ó dàrú kílẹ̀ ó mú yín ká sì ṣe ó bá yín. tẹ bá ní ká kúrò ń lù ká lọ farapamọ́ síbì kan èmi tèmi màá suggest wípé ká lọ sí London tẹ bá ní ká lọ sí kan tó kì í fi físà wọlé ẹjọ́ ṣàbẹ̀bẹ̀ kírun bẹ́ẹ̀ ni ṣé ti rí bó ṣe yí sí fún gbogbo aláṣẹ wọlé bẹ́ẹ̀ ló máa ṣe yí sí fún láti káwa mọ́bẹ̀. wà wà sọ yá o ìrìn àdúrà ló yá ẹ wàá kí ló jábọ́ látẹnu yẹn náà sọ̀rọ̀ abẹ́ẹ̀ ló máa ra tíkẹ́ẹ̀tì fún gbàgbà wà ní àbí àbí yàrá ìjà ní kọ́ńsùlà tó máa fún gbogbo àfíìsà. ọ̀gbẹ́ni kí ló ṣe ẹgbọn farabalẹ̀ náà wọn lọmọdé tí wọn bá gbọ́dọ̀ fi dalẹ̀ fẹ tó bá ti máa ìdí àwọn àbádẹ máa dọ̀sì yẹn. ìyá ẹni tí wọn ní kọjú. gbàmí o gbàmí lọ́wọ́ tágẹ̀tì ìjọ aláì ṣẹlẹ̀ náà fẹ́nà mi ni. wà á kí ló ṣe iná. èṣù ládùn ògiri ọkọ èṣù ládùn ògiri ọkọ òbẹ lẹkùn sakún ẹlẹkùn sakún láàárọ̀ yẹn ń sẹjẹ ó lọ náà là àtàrí ẹrí fíéfíé mo fẹ́ kó wàárín wọn lọ lọ́ọ̀rì dárin wọn rú ìmọ̀ kórìtà mẹ́ta ò kí máa ń jọ kí mọ̀ wọn mọ̀jọ mọ́ kí wọ́n dojú ìjà kan ra wọn káyé wọn bàjẹ́ kí wọ́n mọ̀ wípé èyí tí àwọn ṣe yìí wọ́n ti ṣe tẹ́. kẹ́mẹ́ẹ̀jì di gàṣà ká kọ́ sínú ara yín ọlọ́run ọba ń gbọ́ ẹ̀pà méjì lè jẹ̀bi. bàbá di gàṣà bá máa ga ẹ̀ mọ́lẹ̀ ni. èmi kò ní tàfi ẹ̀rọ jà. ìyá mi èmi èmi èmi ayé yóò bàjẹ́ ẹ wá. chairman chairman. drop it down now drop it or I drop you. Uh. Move, move. solacanla. It's so